أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعداء تتقف والله a fi ọpẹ́ fún ọlọ́run a dá ọpẹ́ fún ọlọ́run alhamdulillahi rabbil alamin a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn ìjọ gbogbo àtẹ̀yàmà Ramadan 1438 orí 23 lẹ́nu àwọn Yorùbá a ní problem àwọn ẹni ọlọ́run táwẹ̀ bá ń lọ wọ́n máa ń banú jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bì táwẹ̀ bá ń lọ àwa máa ń dùnnú ẹ̀kọ́ àtìlọ àwẹ́wà yóò ẹ̀kọ́ àtìlọ ẹ̀kọ́ àtìlọ wọ́n lọ òjá lè mutí òjá lè dèsìnà òjá lè máa fíra lẹ̀ wọ́n ní sọnù ọgbà àwẹ̀ kí ni sọnù ń bẹ̀ wà láyé àwọn ẹni ọlọ́run bá ìlú wọn ẹni bá ìlú náà bí kéèyàn mọ̀ jẹ́ ẹni ọlọ́run gan ẹ wo bí gbogbo náà bí àlàáfíà ti wà náà lù kálukú ó lè jíra àdó mẹ́ta wọ́n fẹ́ ra fùfú níbi àwẹ̀ bá lọ lọ jíra àdó mẹ́ta kọ́ ọ̀rọ̀ kọ́sọ̀ yóò wọ́n rà fún àwọn ọdẹ ó kọ́ kàn bọ́mọ́ ọlẹ́sẹ̀ ẹ wá wò ní ìsìn aburú gan dínkù ní olùwàláyé level crimes level táwọn èèyàn fi ń kọ̀ ní ti atrocities ó sì jà wálẹ̀ sẹ́yìn ògbó òtó ṣùgbọ́n tó bí lẹ́yìn náà ọwọ́ pé àìjẹun àìlèsà burú yẹn inú àwọn èèyàn wọn bàjẹ́ yóò ní ti lọ kó tètè o kó o kú ọ̀sẹ̀ kan ẹlòmí ìgbà bẹ̀rẹ̀ ní kọ́ máa pè twenty nine kọjá twenty eight ìjọ fún wọn lè tètè tú lọ ẹ má jẹ orí bẹ́ẹ̀ bá wa wà láì orí tọ́lọ́ ní kí rọmọdán ò ṣe wá orí ńlá ni orí tá a tún lè ríru ẹ̀mọ̀ tó sùn yẹn bá lọ èyí tó kọ́ máa bá wa ló jẹ́ àwọn amọ́sálásí ọlọ́run ṣògo ní àdúgbò ẹlẹ́yẹlé wa ń tí a ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ìmọ́sálásí kò ní tú láíláí pẹ̀lú àti ọlọ́run àti àwọn atájọ́dọ̀ àtàwọn àgbààgbà àwọn bàbá wa ìmáàmù wọn láwọn ẹ̀yà dáadáa náà tó bẹ ní àdúgbò yìí táwa náà tọkànṣe ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́wọ́ máa kún àwa náà lọ́wọ́ káwọn jẹ ọmọ nínú Ramadan tí wọ́n bá tún pè wá sí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ á máa lọ. pọ́blẹ́mù ta lọ́dọ̀ tí ń bì mo ti lólógún ẹrú láàárọ̀ Ramadan lectures lọ́dọ̀ one ń bì tàbí lectures generally ó ti di drama àwọn àfáà náà àwọn sẹ́lfì àfáà náà àwọn àfáà náà ti di pé kálukú wá bí ó ti ní fans àti audience àgbóhun náà ó ṣe gé ní ground tí ẹ bá lọ Ramadan lectures. tí ẹ bá lọ àwọn posters èèyàn ọkẹ̀mọ̀ rẹ̀ nígbèrú tọ́pìkì wo lélẹ̀ kí làwọn èèyàn fẹ́ benefit lélẹ̀ tí ẹ wá rí kò tọ́pìkì tí ó wà beneficial

tó ọba ní olówó báyìí sẹ́nẹ́tọ̀ báyìí wà ń bẹ̀ ọ̀rọ̀lẹ́bí báyìí wà ń bẹ̀ sẹ́nẹ́tà báyìí wà ń bẹ̀ á àbá àyẹn lọ́wọ́ ajánásì lè jìlá lóhun nìkan kó dání. ilé omi dájú pé wọn ò fi tírẹ́ẹ̀nì ti wa tí n bá wọn máa kí omi ìdílé dàda ní kéré kẹ́lẹ́ bá ń jánásì. sótìyé tọ́ba ti àwọn fẹ́ bá ń ka kùránì gan mọ́jẹ̀ kùránì rẹ̀ kọjá wá sí mo fẹ́ ṣe. ìsìn nídìí ohun ohun kọ́ mo wá fà mo wá sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ni tó ti yé tó o bá fẹ́ tó òun jọba débi òde súná ọmọ àdúgbò yìí tó ti máa ta òun máa tó òun bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ náà ẹ wá tó àfọ̀ wá sí wàásù wákàtí kan méjì kò ní kó jáyà kùrà ní méjì mẹ́ta ilé orin kan náà wa tún tí ìgbọ́ etí ẹ ló di ni ọyá bá ń ṣàlàyé ìta mọ́dì ìta kan ìta òyìn lọ kìí ṣe fún wọn nẹgba ni problem ṣùgbọ́n wà àfa àtọ́ ọlọ sọ̀rọ̀ ọlọ́run náà kí láàdìyà rẹ̀ ṣé torí owó táwọn olówó fọ wáyé torí ká lè gbé mọ́tò fọ pé á nígbà tí àwọn aláàjì wa Nokia tí wọ́n selection ní ọ̀gọ̀dọ̀ last year lọ́dọ̀ àwọn jàmáà Samsung náà bá gbé aeroplane fún wọn gbogbo eléyìí lóṣù lọ́dọ̀ ọ̀sẹ̀ ìtọ́lọ́mbà ti ní ọjọ́ orí kálukú wà lẹ́kọ̀ọ́ ní fòwárọ̀ ṣẹ́wárà wèèyàn gan la ní problem gbogbo àwọn àfọ́ drama àti báwọn lẹ́yìn náà máa ń lọ ọbẹ̀ ẹ ti tàwọn àwọn náà ẹ̀kọ́ bí ẹ̀kọ́ tẹ́ ń lọ wo Pasuma tẹ́ ń lọ wo bèbèrè tẹ́ ń lọ wo uh, ayé lóyún tẹ́ ń lọ wà nínú òbí rere àwọn àfọ́ náà ti á fẹ́ di eléré ìtàgé làwọn náà ti wé kí làwọn lè sọ ń bí o tó fi jẹ́kẹ́ ẹ̀yìn ìyẹn ẹ̀ lè fún ọ lówó kí làwọn lè sọ ń bí o bẹ́ẹ̀ni á àfọ́ yẹn ọ̀sọ́ jákèjákè ọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀ nídìí mù ìmọ̀lẹ́ ò lè kú ẹ̀kọ́ ò lè kú àgbọ̀yẹ̀sìn ò lè kú

kíní kan ló kọfẹ́ gbé kíní kan lóní jọ́jú kíní kan lórí wàlẹ̀ àbà lóní ẹ̀mọ́ yọ̀mọ́ mi sẹ̀sẹ̀sẹ̀ lọ́mọdé yọ̀mẹ́ yẹ àtijọ́ ń kírun ni yóò tó wíyàn lóru nínú ilé ó lè lóògùn ní oṣù ní ọ̀jẹ̀ máa bínú ìmáàmù tó wà ní ọ́fíìsì ńkọ́ ìmáàmù olóògbò ní ńkọ́ dàdà ní eléégún dàdà ní kan mọ́tíláṣí kan bá bẹ̀rẹ̀ wà káwọn tí máa ń gbé égún àti gọ́vnọ̀ wọ́n ní ká sọ ọdún égún wọn sẹ́yìn àwẹ̀ bóyá arúgbó fẹlẹ̀ lè kí ìṣòro abẹlẹ̀ ìbàdàn náà tí wọ́n lọ lu àwọn mùsùlùmí ládùúgbò máa ń bíbí tọ́ba dẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀wò ìbàdàn wọ́n jẹ́ ní àwọn sùn. sẹ́gẹ́ ti lè tó o ti fẹ́ lẹ́gùn tọ́ba fẹ́ lọ́wọ́ ẹ̀wò ìbàdàn ti bẹ́ẹ̀rẹ̀ eléégún wọn gba ìfú lára rẹ̀ gbogbo ayé ọ̀dọ̀ èèyàn ní kò tẹ̀gbọ́pọ̀lọpọ̀ àwọn tí ń gbégún mùsùlùmí wa náà níṣẹ́ tí ń gbégún jẹ́ mùsùlùmí wọ́n ń tajú ìkànnì wọn òun náà aláàjì ó ní pé ìyọ̀lẹ́ òní káwọn ọmọ sọ̀rọ̀ ó ní àṣà wà ẹ̀sìn wà gbogbo àtàtọ̀lá ìtàkẹ̀sìn àti ìsìláàmù wọ́n di lé ìsìláàmù ọ̀wọ́ àtàkàtà ṣùgbọ́n àtàtọ̀lá ti tako ìsìláàmù ìsìláàmù òde kí ni yọ di lé ìbáwọ̀ àbádá adámbẹ́ ní Yorùbá ẹ wo kẹ̀kẹ́ bá jọ aṣọ sínú bàbá kẹ̀ǹdẹ̀ tí máa kọjá kókó fẹ̀ ó òkè kẹ̀ǹdẹ̀ bọ́bọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ̀ kẹ̀ǹdẹ̀ eré kò ní kọjá yóò fẹ́ máa ń rí òun gbogbo àwọn obìnrin wa tábí wọn ò lónìí gbogbo àwọn ìpele eh, ìdínkù eh, ìró kaba ṣé yorùbá máa ń fẹ́ wèrè báwo bí ebi wèrè lónìí tí wọ́n ti wòlẹ̀ yóò fẹ́ ṣe bẹ́ẹ̀ yorùbá máa ń kó wọ ara wọn yóò fẹ́ máa ṣe jẹ́ ìmọ̀ ṣe fáàmì ìsùnkú kọjú sọ́kọ eh, pàtẹ́wọ́ korobá kọ̀lẹ́fẹ̀ gbogbo àwọn ọba ìsìláàmù ọ̀tàkó jẹ́rìí fáàmì wíìgì àpàṣẹ́ǹtì ìsìláàmù ọ̀faramẹ́ jẹ́mọ̀ṣẹ́ bá ń sọ yé yóò fẹ́ ìbora yóò bọ́ ọ̀nà ọ̀sẹ̀ àbúwẹ́ rẹ̀ yóò kọ ilé orin ní nǹkan àgbàdo wá ní ọ̀sẹ̀ àbúwẹ́ èbí ní ìtìwọ́n ti tọ́sẹ̀ àbúwẹ́ lọ́wọ́ ní wọ́n ti gbáwọn ètò ọmọ abóyún láàlẹ́ yín lọ ọlọ́wọ́sẹ̀ àbúwẹ́ dídí àbá èmi lọ́sẹ̀ àbúwẹ́ di sè mo lè lọ́sẹ̀ àbúwẹ́ àná ọ̀sẹ̀ àbúwẹ́ ní ìwé òní mọ lọ́sẹ̀ ìbò ìtọ́ba wù mí ẹ̀wọ̀n onílé ìwé láti wọ́sẹ̀ àbúwẹ́ di tó ọba lọ́fẹ́ làgídí sí àtòyí tó fi tó fi wẹ́ra yọ̀ máa dán wọ́n gbajú mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn gbé Sunday yà lọ sọ̀rọ̀ tí rẹ̀ wọ́n gba jimá jimá lọ́jọ́ gidi wọ́n wá gbé pẹ̀lú ọlọ́wọ́ sunday ọjọ́ àtẹ̀wọ́ wọn gbélé ọlọ́wọ́ gbọ́jọ́ aláàpá lọ́wọ́ rẹ̀ wọ́n wá gbọ́jọ́ alẹ́lúyà ní ọlọ́wọ́. jẹ́mọ́ sẹ́ẹ̀rí tó lè fúláàmù jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn mùsùlùmí ni wọ́n tá a bá ìwọ náà lè máa mùsùlùmí ni èmi náà lè ọ̀dẹ̀ yẹ kí islam ò tóbi lẹ́nu wa torí kọ́ lọ́n sọ̀rọ̀ quran inna dina inda Allahi al-islam quran chapter three verse nineteen ìsìn jẹ́sìn lọ́dọ̀ ọlọ́run islam ẹ̀sìn kan oṣù tọ́lọ́ ọgbà náà ní islam níbi same chapter quran chapter three verse eighty-five ọlọ́run wà máa ń yẹ́pútà dín gbọ́dọ̀ ní islam ìdínà ẹ bá lọ wá ẹ̀sìn ní ilẹ̀ ní islam ó ní sòrò ọba ń lọ pàtẹ́wọ́ ọba ń lọ chọ́ọ̀chì ebi pa kò ríṣẹ́ náà bá bá wáṣẹ́ ìlú náà bá lọ pàtẹ́wọ́ àbọ̀ lọ́jọ́ àwọn olóògbé ni ọlọ́jọ́ àwọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ àjẹ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ ìrìn fàlàńjú kúbálà ní ọlọ́run ní ìgbàlọ́wọ́ òótọ́ wàhùn àtìlà àfihàn tí nílẹ̀ làkàṣìlẹ̀ tó bá di lọ́rùn òótọ́ òṣòfò ó lè dá afọláyé o tọ́lọ́ bá kádàrà torí gbogbo àwọn tọ́lọ́ ń sìn kámi iná kọ̀lọ́ dáa fún wọn lọ tálákà tí ó ti sọ ààrẹ tí ó ti fìlà mọ̀tọ̀ tálákà tọ́jà bá bá ń lọ olùsìn tí gbogbo àwọn tí ń sọ ọ́ jẹ mùsùlùmí ni wọ́n tí mo gba àwọn tí ọ̀la sọ́lá mùsùlùmí ni wọ́n ńlá tí mo gba àwọn tó ń gojú ìbùkún tí mùsùlùmí ní wọn sẹ́ẹ̀rí àlòwò àlòwò it's not function of your religion it's function of your destiny ọlọ́run ti kádàrà ti kálù bọ́ọ̀dì èèyàn lè jẹ́ àfa àkólówó lọ èèyàn lè jẹ́ àfa àkólówósì èèyàn lè jẹ́ pásọ̀ kólówó lọ ó lè jẹ́ pásọ̀ kọ́tálákà so ẹ̀sìn kan lẹ́yìn àti máa ń lówó tí èsì mọ̀ ń sọ yé kálukú ti yan kádàrà tiẹ̀ ṣùgbọ́n tá à sọ ni pé n tó fi sórí ire lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn gbogbo ẹni tí ọ̀bà sí ìsìláàmù kò lè sórí ire lọ́dọ̀ ọlọ́run wọ́n wà bí àkúrọ́ tí nínú ẹ̀ka ọlọ́run orí ẹ̀ wọ́n lọ́rùn ni ó lè dáa fún wọn láyè ìgbà kò ní dáa fún wọn torí náà ọlọ́run jọ fún gbogbo wa láyé àtọ̀run ó lè dáa fún wa yẹn àgbọ̀dọ̀ lùsì Islam ṣé ẹ wá rí gbogbo tó lè já lùsì Islam wa ìlànà sáré ẹ̀ Islam mi ò gbọ́dọ̀ lùsì ẹ̀ Islam mi ò kò gbọ́dọ̀ bàjẹ́ báyìí ṣe é fẹ́ káwọn nǹkan lé ayé ọba jẹ ta ló bẹ lọ́n pé kó wọ́n kọ́lé kójú òsì páànù lé òun lọ tó bá ti dé páànù lé ti ń gbà yóò bá ti pé káfíńtà ẹgbẹ́ òun ti rí ẹrì ìṣó kí ló dé pọ̀ jẹ́ kójú òsì páànù lé rẹ lọ kí lè ní ọba jẹ kó tó wá sọ́kọ́ fẹ́ máa tó ṣe má jẹ́ kí ìsìláàmù ní ọba jẹ kó tó máa tó ṣe gbogbo tó lè bá ìsìláàmù ní kákọ́ sọ́ra fún téèyàn bá gbóúnjẹ kalẹ̀ tó ní gbóúnjẹ rẹ lè bàjẹ́ nìkan fẹ́ da sọ́ọ̀bù sọ́ọ̀bà fún ọrùn sáré pé ọlọ́run kí lọ fẹ́ jáde tí màá ti sọ́ọ̀rù ọlọ́run jẹ́ ọ̀daràn oúnjẹ tí màá ti sinú rẹ o àlejò méjì òní bọ́ lọ́lé o mọ́ta sọ́ọ̀fù oúnjẹ mi o ìbọn fa wàhálà o ó tètè gbọ́n oúnjẹ rẹ̀ sọnù ọwọ́ sọnù kọ́ mọ́ta pọ́lísì ìdúná kí ni oúnjẹ rẹ̀ tọ́ba ti rí bẹ́ẹ̀ kánà ti fẹ́ bá fúlàmù yẹn jẹ́ ọbẹ̀ máa kọ́ lọ́lé babaláwo lọ́lé oṣègùn ẹlọ́ máa yẹ̀wò ó tètè pariwo pé ẹgbà ní ọbẹ̀ bá fúlàmù mi jẹ́ ó ní lọ́ máa ti rí bọ́ mi ọbẹ̀ máa wẹ̀ orí mi òun ṣe aburú torí pé ìsìláàmù ìlú lórí orí tọ́lọ̀ ṣe fún wa àdébí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní màá yúrìdì láwù bí ìhàyẹ́rà ìfà tí ò fi di àtẹnitọ́lọ́ bá gbèrò dáadáa rò ẹni tọ́lọ́ bá fẹ́ ṣe lóore ẹni tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí ìtọ́lọ́ ṣe wọn pé yọ gbọ́ fìlàmù yìí yọ gbẹ̀ sí iye àti kẹ́yìn ọ̀bá ti wá gbọ́ fìlàmù yìí tí fìlàmù ẹ̀ bá jẹ ọlọ́run ṣe lóore kódà kọjá lọ sí bilọ́níà kọjá lọ sí trilọ́níà kọjá pẹ́sidẹ́ntì gbogbo ayé ọlọ́run ṣe lóore ẹ̀ jáde alhamdulillah olórí odò tọ́lọ́ ṣe wá nípa mùsùlùmí ṣé ẹ wá rí ajẹ́ mùsùlùmí kò tí ì dàbí ká sí mùsùlùmí ọba ṣe ń sọ nínú súrọ́tù ala imran quran chapter three verse one oh two ọlọ́run yá ayú na àmọ́nù mo pẹ̀lú fún ẹjọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù pàápàá ولا تموتن إلا وأنتم مسلمون jíjọ́ tẹ́ ẹ bá fẹ́ kú lẹ́bùn yín ọ̀gbọ́dọ̀ dáwálẹ̀ ẹ gbọ́dọ̀ kú àti kẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo gbogbo tó bá ti ẹ̀ gbẹ̀dẹ̀ wá sọ́ọ̀tù alìmọ́ afẹ́lẹ́ pẹ̀lú sọ́ọ̀tù Islam gbogbo tọ́jọ́ ọlọ́rọ̀ Islam yìí náà lọ́pọ̀ sí ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ kú àti kẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo gbogbo ẹ̀ tọ́ ilé òbí dájú pé àárẹ̀ ṣe fámìlì wa ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ ìyá wa wọ́n ní ẹlọ fẹsẹ̀ ilé ìtọ̀ ẹ wá ní ọlọ sọ́ọ̀sì bàbá àlékún sí kejì ẹ̀fẹ́ bá yá sọ̀rọ̀ ẹ̀ jẹ́. ẹ má gbé lọ ilé bàbá aláwo kan pé ká máa sa gbẹ́rẹ́ lójú ká máa kún ní gbẹ́rẹ́ níkùn ká máa fún ní ìtọ̀ alágbàjẹ ká fún ní omi ọ̀pọ̀lọ́mọ ká wá sí gbẹ́rẹ́ eh, ẹyẹ ojúdẹrẹ́ fún ẹ má jẹ́ ní ẹ máa tọ́jú ẹ̀ tọ́lọ́ bá ní tọ́lọ́jọ́ ní kó kú ní oṣù ní olórí ìdíjẹ́ ilé orí tíkẹ́tì lọ wàlá àbàmù tó nà láwà àǹtọ́ mùsùlùmí ọlọ́lẹ̀ gbọ́dọ̀ kú àbíkẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá fi lè kú tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òdodo ẹ̀sùn fún ayérayé tẹ́ ẹ bá lè kú sí nǹkan míì yàtọ̀ sí pé ìsìláàmù wàlẹ̀ ìmánù kí gbàgbọ́ òdodo sí lára ayé tí ìsìláàmù yìí ti bàjẹ́ ẹ̀ níwàlẹ̀ jẹ́ náà lọ́dọ̀ ọlọ́ la fi gbọ́dọ̀ ṣọ́ra kárí pé ìsìláàmù wa kò ṣe kéne kò bàjẹ́ jàmbá sókè àti bá a ṣe wá gbọ́dọ̀ ṣọ́ra pé wa ò bàjẹ́ bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ ṣọ́ra ká máa pe mùsùlùmí ní kékeré ìsìláàmù máa ń bàjẹ́ mo àti ìpínlẹ̀ nílẹ̀ bá dẹ̀ máa mú àwọn nǹkan tó máa ń bà wá jẹ́ bẹ́ẹ̀ náà ni pé o gbọ́dọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí òdodo kọ́ wá ju mọ́ kó ní àbá kékeré kó o tún sàdáyàn rí ẹ̀ pé ìwọ ìwọ ìwọ samsung ọmọ nokia o tó dá o tọ̀ pé kèfèrí ni ọ́ samsung ọmọ nokia ní kí lọ sọ ní ìdí gbèbèrè onítorí pé omi síbi jẹun ni torí pé ọ̀pá tẹ̀sùbà ó ti di gbèbèrè torí mo rí ọ níjó ní ọfẹ́ kí bàbá kan ọba àrà tẹ̀ fún ìwọ nokia ọmọ samsung kèfèrí ni ọ́ o tún sàdáyàn rí ẹ̀ àníwọ̀ gangan ni mo dákọ̀ rẹ̀ ìwọ ọmọ alágbájá kèfèrí ni ọ́ àwa ṣèwádìí nítorí o torí ẹ̀ pè yẹn ní kèfèrí yẹn di kèfèrí wà láì sọ́ra kèfèrí òrùn lórí rẹ̀ ti wà nínú àdíjì anábì sallallahu so rẹ̀ ní sọ́dá nàka kèfèrí sí mùsùlùmí bèèrè kèfèrí kan nínú oní kèfèrí yẹn ya bá nínú kọjá pé òun ní tàbí kọjá pé òun ní kèfèrí tó ọba ti wá so tó wá rí tẹ̀fíìrù gan kèé ṣe hákùlì jùhálà kèé ṣàwọn

tọ́já sí pé lámánà làwọn ilá nìkúfùr kò sí ń bá a lè pé kọjá akíni kèfèrí torí gbàgbé jẹ́ fún ọ lápẹ̀rẹ̀ o lè sáré lẹ́nu kan má bẹ̀rẹ̀ wà lẹ́kẹ̀dẹ̀ láàbá ìwo wọ́n ní kí ló dé à mo rí tó ń pa kẹ́rẹ́ méjì dání lẹ́yìn èlé egbò mo ti lo àpẹẹrẹ yẹn rí nìkan ó ṣẹlẹ̀ sẹ́nì kankan ọmọ ìyá ni sísá lòun ó mú pankẹ́rẹ́ dání ó dé rí àìlẹ́ta àwọn ilé egbò ń bọ̀ òun sì kó dání òun bá ti ẹlọ ní kọ̀ọ̀tẹ̀ léré eégún ọwọ́ àti báwọn eré lọ pé kán máa bá ti wọn lọ ọ aláàbí sísẹ́mù wà lẹ́yìn wọn pé kóhun ó débi kan kóhun ọgbọ́n sí kọ̀rọ̀ ìwọ wá rí tó kẹgbà dání pé ah tó débi là lẹ́yìn eré wí ará ìwọ ọmọ pépì kan ló ti ń bọ̀ ilé ẹ pàdé àwọn tá a ní o eré bàbá sáré ti kú kẹrin náà báyìí ní kí ló dé wà láì gbogbo ju ara mi rí báyìí nídìí ara rẹ nìbàdàn tó kẹgbà dání lẹ́yìn eré eégún kébérí ni aláìmọ̀kan ni ọ́ sọ ti ṣèwádìí ṣé n tó ṣe yẹn kò sí ìtumọ̀ ní ìfọkọjá kúfúrú bóyá àwọn eléégún ní pé wọ́n àbáyọ̀ máa ń ṣe ìwèrè tọ́ba tẹ̀lé wa á fà ẹ̀ ni bóyá ilá mẹ́ni ukuri à wà kọ́lùbùhù mọ̀tùmá inú bìl ìmọ̀ bóyá wọ́n jẹ́ ń pa ni bóyá he was compelled he was forced to follow eléégún ìwọ òṣèwádìí ọ̀sá ìtọ́sẹ̀lẹ̀ wọ́n ní ìwọ gan lọ́sàájú lónìí ọwọ́ máa ń ṣe eléégún eléégún ìwọ ọmọ tọ́sẹ̀lẹ̀ dé wọ́n láwọn pa tí ọba tẹ̀lé wọn ni ìwọ sáré gbèdàjọ kú fún mi lórí lọ́dọ̀ náà bẹ̀rẹ̀ ìwà láì ìwà lẹ́yìn tàbí káàkiri ìlànà gbọ́dọ̀ sọ́ra bá a ṣe jẹ́ gbọ́dọ̀ jẹ́ kí ìsìláàmù wa ó bàjẹ́ òun la gbọ́dọ̀ sọ́ra kásáré máa yọ àwọn èèyàn kúrò nínú ìsìláàmù láì rẹ́rìí tọ́dájú a lè ṣàlàyé pé ẹni tó bá ṣe báyìí irú ẹ̀rí tá a fẹ́ ṣe rọ̀ lẹ́yìn àwọn tó lè sọ̀rọ̀ ẹbí kèfèrí làwọn sọ ṣùgbọ́n èmi sọ pé bàbá ẹ ti di kèfèrí o àáfà yóò ti di kèfèrí ìwọ ẹlẹ́yà yóò ti kèfèrí ìwọ màmá yóò ti kèfèrí ìwọ ń àwọn òní sọ báwọn tá a bá ti wá ti wá àti kálukọ́ wàá sàkèfèrí ẹ̀yìn àti tí mo fẹ́ ń dorí sọ mi di kèfèrí wọ́n bá fìlámù mi jẹ́ yéé àwa lọ sọ̀rọ̀ isik fa kò nídìí kó o tún wẹ̀wẹ̀ mọ́ sínú islam

ó ti dálẹ̀ àwọn olóògùn ní wàá gbórí lọ wọ́n lẹ́yìn àfà torípa ẹni tó yẹ láàrin yín ẹni tó yẹ fún ọlọ́lẹ̀ bó ṣe joyè láàrin yín ó joyè láàrin tiwa náà àwa wá ṣe tiwa lálẹ́ àwọn fámìlì rẹ̀ sì mọ̀ ẹjẹ́ aṣọ́lọ́kù oòrùn wọ́n gbé orí ẹ̀ lọ. mélòó lẹ́fẹ́ sọ nínú àwọn olórí àdínì tákójó lóyè ògbóni mélòó lẹ́fẹ́ sọ nínú àwọn olóyè àdínì tọ́tún wà nínú ẹ̀jẹ̀ àjẹ́ mélòó nìyá alásàláàtù tó tún fò lóru ẹ̀yìn òròyìn tó lò gbòòrò lásàláàtù tó bá tún ti di àsìkò àwọn àti àyàmà tanga ní nígbà tó bá wá kú ẹwà ṣàdúrà fún fàró wàrà àna wàjà náà tó ọ̀nà àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ni wàjà náà tún kí ni wà náà rù wàjà náà mà pé eléyìí wàjà náà tún náà ni kí ni àlùjá náà kí ni iná ní lọ ẹ̀mọ iye ọmọ tó ti pàjẹ́ ọmọ méje ló ti pàjẹ́ ẹ́ tó bá tẹ̀ tó tó change àfà tó tó hàn jù báyìí tó tó ṣe níbi èyí ẹni tó fẹ́ sàn kan jẹ́ ìlà ti gbọ́dọ̀ sọ́ra gbogbo tó lè bẹ̀sìn wa jẹ́ ẹ̀já sọ́ra fún ṣe wá rí tó lè bẹ̀sìn jẹ́ ó pọ̀ àwọn àfà wọn wá kó wọn jọ pàápàá àfà wa Muhammad bin Abdul Wahab nínú tíra àwọn ọlọ́mbánijọ́ ní ti bàbá yẹn wọ́n kó mẹ́wàá jọ mẹ́wàá tí wọ́n kó jọ ìpẹ̀lẹ́ rì nínú kùránì àti sunna àwọn àfáà ní nǹkan kó jọ yìí mẹ́sàn-án nínú ẹ̀ ẹnu kò lè lórí bọ́bá sùlámù jẹ́ ọ̀kan nínú ẹ̀ mọ̀tálà fún fi ìlú àwọn àfáà wọn ń fà láàrin ara wọn sẹ́ẹ̀rí yẹn náà kìí ṣe pé ọba sùlámù jẹ́ ṣùgbọ́n torí pé ó levels ó grades òun náà ni àṣírí ká máa fà sí yẹn ká máa so oògùn o àwọn oògùn kan bẹ tó ọba ṣe ìsìláàmù rẹ bàjẹ́ àwọn kan bẹ kèé ṣe fọ́ọ̀dì kèbèrè ṣùgbọ́n lórí ibú náà fún ni ọlọ́dọ̀ ọlọ́run mùsùlùmí olórí ibú ni ọ kò sí ìtọ́dá nínú síhìrù ṣùgbọ́n àwọn àfáà kẹfà ní bí ìmáàmù ṣàfi rahimahullah wọ́n ní kò ní levels àwọn kan bẹ tó jẹ́ pé kò ní bá ìsìláàmù rẹ jẹ́ tán lójijì ṣùgbọ́n olórí ibú mùsùlùmí ni ọ gbogbo wọn bọ̀ ń sàsọmọ ọlọ́mọ gbogbo ẹ̀ láàbí ń bá a bá débẹ̀ kọ́lọ̀ kó fún wa lásìkò ẹ wá jẹ́ àmọ́ ẹ wò ó ṣùgbọ́n a tó ráwọn àáfà àpá kan tó ju mẹ́wàá lọ àáfà wa jẹ́ ní ìlú zainu nínú tíra àwọn tí wọ́n ṣe àwọn kan fúlàmù jẹ tàbí fẹ́ẹ̀ kan tó súnmọ́ gbọ̀n sí àádọ́ta ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí náà ó jẹ́ tẹ̀síìl ó jẹ́ ìfọ́síwẹ́wẹ́ mẹ́wàá yìí a lè rí ibi tá a máa tì wọ́n bọ̀ eléyìí ó kó sábẹ́ ṣírùkù eléyìí ó kó sábẹ́ kúfúrú eléyìí ó kó sábẹ́ eléyìí ńlọ́pàá tó jẹ́ pé a dúró lórí mẹ́wàá yẹn àwọn nǹkan mẹ́wàá kan tó lè bà fúlámù jẹ ọlọ́mọdé fúlámù wọ́n bàjẹ́ sẹ́ẹ̀rí kí léèyàn owó òfò ṣèèyàn èèyàn lè kọ́ lè mìí wọn nílé ọba tó di ẹwà ló ṣe kí ni ẹwà ló bù ilé rẹ lè jóná kọ́ wa ara wọn olówó tí ọ̀bọ̀ ọkọ tí ìsìláàmù rẹ bá jóná kọ̀ọ̀ṣẹ́ tí ọ̀bọ̀ ọkọ ó jóná náà ó ti dérú iná jahannama nìyẹn ọlọ́kọ́ làwọn ba ẹ̀sìn wa jẹ́ òun ni àṣírìkù fi ìdí jẹ́ bẹ́ẹ̀ ni ká máa ṣẹbọ ká tó mú nǹkan míì mọ́ lọ nínú ìjọsìn ká máa wárí fún nǹkan míì lẹ́yìn ọ̀lọ́ bẹ́ẹ̀ wá rí ó pín sí méjì àwọn míì ló pín sí mẹ́ta ìkan nínú méjì yẹn ní ó tún fẹ́ sí méjì ìdìkan náà ló forí sọ àṣírìkùlà àkùbá ẹbọ ńlá eléyìí yúkúrídù amíl mi ńlá yọ́yọ́yàn kó nínú ìsìláàmù pátápátá èyí tó tẹ̀lé òun ni àṣírìkùlẹ̀ asúgá ẹbọ kékeré abẹ́ ẹbọ kékeré náà ni àṣírìkùlẹ̀ khafij ẹbọ tó pamọ́ lọ́wà àwọn tó bá tún sí mẹ́ta wọ́n yọ àṣírìkùlẹ̀ khafij wọ́n lẹ́bọ kékeré ń bẹ ẹbọ kékeré yẹn ọ̀yọ̀yàn kúrò ní ìsìláàmù ṣùgbẹ́sẹ̀ ni ẹbọ ìtọ́pamọ́ náà nínú yẹn àwọn yẹn òun ni ṣe nǹkan nítorí ìtí mi èèyàn kírun show off àríyá ó kírun nítorí àwọn èèyàn ọ̀yàwó ń kírun ọkọ ọmọ ń kírun nítorí bàbá ń ọkọ ìyẹn ṣe bẹ́ẹ̀ ẹbọ ló ń ṣe ó ti mọ́kọ rẹ ní orogún kò ní mú bàbá rẹ̀ nígbà kejì ọlọ́run wàá kírun nítorí ọlọ́run wàá gbàwẹ̀ nítorí ọlọ́run wàá lò dáàbò nítorí ọlọ́run wàá lọ ájì nítorí ọlọ́run kìí ṣe kó lè ọrọ̀ ní mẹ́kà kìí ṣe kó lè ájì táìkì alájì alájà wàá ṣe gbogbo tó o bá fẹ́ ṣe nítorí ọlọ́run ni tó o bá ti ṣe torí sí àrí o ti mú nǹkan ní ìpínlẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ burúkú ni kọ̀dá ṣùgbọ́n òkú òní mùsùlùmí ara àwọn ẹ̀rọ tó pamá òun lè tó ti fọ́kà kiri láwùjọ wa tí ì bá sọ láàrin kọ̀dá tí èyí bá sọ̀lọ́ ọlọ́run lẹ́yìn àgbà náà ọ̀la yín ntẹ́ bá fẹ́ náà ẹ bá sọ kúkú lẹ́yìn àgbà náà ẹ̀yìn ọ tí ọmọ nìyẹn kó kó fi ṣe pátánà ọlọ́run lẹ́yìn ọlọ́run ló tó kàn yàn so bí ọfẹ́ fi appreciation fẹ́ nìkan sí ọlọ́run yá ìdí ọlọ́run tó lóyún bá kí èbá sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà náà ẹ̀yìn ìgbà tí lọ sùkú ẹlẹ́gbà jáàmù fún yíjọ́ sí dájì ní kù ó ti tẹ̀lé ìmúlẹ̀ yẹn kéréjà tí èbá sọ̀rọ̀ ẹ̀yìn ara ọba tí jẹ́ èèyàn rárá tí bàbá náà ọba tí láyé ó dé èèyàn ọlọ́run ti ló dé èèyàn tó ti yé kì í sọ ọlọ́run náà lẹ́yìn ìgbà náà wà lẹ́nu lé kéde o sábà gbogbo àwọn ọ̀rọ̀ tí èbá ti bẹ́ àti tí èbá tàwa ìwò náà tó ń ṣe yẹn tí èbá tàwa tí wọ́n lè jẹ́yàn láyé ni fẹ́lẹ̀ mọ́ ni ìwọ kọ́ ta ni wọ́n ìwọ gan lámúyẹ fún ṣáyámà dùkúrọ̀ èdè fáàmù lásán ni ìwọ náà tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ni gbogbo bí àwọn ọ̀rọ̀ ọ̀dà tó ń sùn lọ́mọ sọ tẹ́ ẹ wá rẹ́pọ̀ ńlá gangan lè tọ́ka wá nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun lọ́ba síláàmù jẹ́ jama ẹ̀bọ ńlá ń tó kó sínú pọ̀ tẹ́ ẹ wá rí ilẹ̀ Yorùbá àti wá ń bì ẹ̀bọ ńlá yẹn gan lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ń ṣe nínú àwọn nǹkan eléyìí tí ẹ̀bọ ńlá tó kó sínú òun ni ìbáradàfúrẹ̀ àwùsá àǹgbàlà gbogbo ẹ̀tọ́ bá ń sin òkè ìbàdàn ẹ̀bọ ńlá ni mùsùlùmí ni ọ́ ẹ̀tọ́ jọ ń sókè ìbàdàn èso ọmọlẹ́yìn ànábì sallallahu àrẹ wasallam mùsùlùmí ni ọ́ ẹjọ́ ń òṣogbo mùsùlùmí ni ọ́ ara ẹbọ ni ọba dìbejì ọwa tó ń pè kú òun fẹ́ wà òun sọ̀rọ̀ òbejì sọ pé ẹ̀yin mùsùlùmí dà sọ pé náà sọ pé náà kò sínú olóró òbejì o sínú àlú àlẹ́bí iná àmànú ọlọ́run fẹ́ nìkan lórí ọmọ kan ó kọ bá orí méjì fún wọn tó bá jẹ́ ọmọ ọkùnrin kan nìkan bí nínú ṣẹ̀ríà tó bá lágbára yọ ọ̀pẹ̀rẹ̀ méjì bí ọkùnrin méjì ẹran mẹ́rin nìyẹn tó bá fẹ́ ọkọ máa ṣe wọn ọ̀rọ̀ ọkọ ọkọ máa sọ pé ẹdún ẹdún yàgbàdo àwọn ilé kan ládùúgbò àwọn náà ń forò jẹun wọn wà ní tí ọba iye eléṣù yẹn ni ó lè ráǹjẹ̀ ẹnu kọlù àtáàkì àwọn ọmọ rẹ ilé ó ṣe máa tàbùkárù fún wọn tọ́jẹ́ pé àwọn iye eléṣù yẹn àdánwò ọmọ ní wọn. torí náà gbogbo àsọ̀rọ̀ òbèjì ẹ̀ ń sọdún eégún ké ìmọ̀lẹ́ òní ẹ̀ má gbogbo wọn eégún mùsùlùmí ọlọ ń tí eégún gan wá jáde fún yín tètè náà ẹni tí èèfún náwó ẹni tí fún ẹni tí ọ ní fi tàwọ́ fún ọ olóòlì ibi kan mo ti ń bọ̀ yìí ìtàn pé lẹ́yìn èmi òun rè màá fi yẹpẹrẹ ayé tó bá di fọ́ọ̀rù naira òun náà fún mi ń bẹ̀ ẹn ti gbé bọ́ǹkì tàwa ti gbé wánú àwẹ̀ yìí àwa tá a ti ẹ̀já àbá bẹ́ẹ̀kùn ti máa ń pọ̀ àwa lè tún wá èyí tí wọ́n fẹ́ ní owó tá a kà ń jẹ èyí tí ó bùn lówó mo ti wà láì mọ́ ti gbọ́ mi lówó darí lónìí wà láì tà láì. níjọ́ tí o sáwẹ̀ àìmọye fẹ́ lọ sílé tí ò ní bóyé ní nǹkan kan sọ́wọ́ pé ẹ̀sìn gan wá sọ wá jẹ́ ń tọ́ lawọ́ níjọ́ wo lọ ń gbọ́ wà sí lórí rédíò wá mórí rédíò lónìí yóò sì máa káàyàn la wá àti àfáà súnà bíi mẹ́ta mẹ́rin tó yẹ kéèyàn gbọ́ kọ̀ọ̀kan ó sì lo at the same time ní different stations

sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ṣíríkù olórí pọ́blẹ́mù lẹ yorùbá nìyẹn ìwọ tó o bá ti lè ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run gbà pé ìsìláàmù rẹ ṣe kíni ó ti bàjẹ́ o gbọ́dọ̀ ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lẹ́yìn ọlọ́run kò tó sẹ́lómi àfipá ni àfọlọ́run sẹ́wá nígbà tí wọ́n ní pọ́blẹ́mù ọ̀nà ọ̀tà tọ́pọ̀ ìwọ tó o bá tọ́lọ̀ àwọn àjẹ́ wọ́n bínú rẹ àwọn àfa àlẹ́bọ lóògùn wọ́n bínú rẹ àwọn pásọ lẹ́bọ lóògùn wọ́n bínú rẹ àwọn olóòpìsì wọ́n bínú rẹ àwọn tọ́jẹ́ ní eléṣù ní fámìlì yín wọ́n àtàkì ẹ̀ ọ̀wà dúró tọ́lọ́ tọ́ ọba dúró tọ́lọ́ wá à ń tọ́ mọ́ àlà òun nǹkan tó ń nọ mẹ́rin wà láì tọ́ ọba gbọ́ lọ́ngbọ̀rọ̀ àwọn ènìyàn ìwọ ló máa jẹ́rí kódà tó bá já sí pé wọ́n rò pé ìdáná rẹ lọ pé àwọn pàṣẹ ọyá kú dànù ọ̀ wà lùdẹ́nà àwọn oṣù ibú lọ́dọ̀ ọ̀lọ́ sọ́tán torí náà ẹbọ gbogbo tó bá jọmọ́ pé a tó ń wárí fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹ̀jẹ̀ aṣọ ṣe gbogbo àǹgbẹ́bọ sóríta kí lọ́kàn mùsùlùmí di àǹgbẹ́bọ sóríta olóhùn kírun o tó ń gbẹ́bọ sóríta ẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́ bákan náà àrùkọ iná tàmá ìmọ̀ wà iná rúkọ wà tàmá ìmọ̀ wà tiwá látàṣírí kún fẹ́ẹ́ gbogbo ká máa pọ̀pọ̀ ọdún wọ́n fọ́ ọlọ́pẹ̀ má lórí ọ̀fẹ́ burúkú bá sọ́ọ̀tì yé wọ́n ní kọ́ wá pọ̀pọ̀ sí pé ìyọ̀nú àwọn àyà ni àfa kan nínú olùwà ń bàdàn ẹ́ tó bá dòde ẹ́ láwọn ẹni ọlọ́run ọba tán àfẹ́ èlésù ọkọ̀ tí ń bẹ lórí ẹ̀ ó lè ka ọkọ̀ láàrin ọgbọ̀n ṣẹ́jú òdìlé ìka yàtọ̀ lórí kíní kan ló bàtà ń pè kíní kan tí kíní kan bá di kíní kan mi kíní kan wọlé níjọ́ tí kíní kan bá di kíní kan tí kíní kan máa ba kíní kan mára ó ní máa mára mára mára kíní kan àwọn Yorùbá rí ayé ayé ọmọ ewu gbogbo yọ bàbá aláwo jama gbogbo ń tọ́ba ti di ọba rẹ jẹ bákan náà gbogbo àsorọ̀ gbogbo àsokọ́ sẹ́ẹ̀rí gbogbo àwọn ọlọ́ta máa sokọ́ ní olè nǹkan tó lè dúró kọ̀fà sọ́fọ́ náà gbogbo ìtànsomọ́ ní olè lọ́dọ̀ tiwa èmi tí mo já ni àwọn àfẹ́ eléṣù mẹ́ẹ̀dẹ̀ sí fún bàbá tiwa nígbà táwa di fáwọn gbọ́ súnà yé bàbá ẹ̀yin lẹ́rán wa lọ lè kéwú ẹ̀tún náà làwọn lọ sí yunifásitì ẹ̀ ní akéwú kákàwé ojú wa ti là gbogbo àwọn àbá àti wọn mú ní ìjẹ ìjẹ tán àwọn kan ni wọn láwọn àtáàkì ni kódà ọ̀nbẹ́nu tó ń bẹ lórí àìsàn lónìí ọ̀nbẹ́nu tó ń bẹ àwàlà tó ń fún lówó mo ní ẹ̀fà try rẹ̀ kẹ́ ẹ̀fẹ́ àtàkì ní ẹ̀bùn ọlọ́run bá ń lé tó yé ìwọ̀nba skáàrù bá ṣe ọlọ́run máa bìbẹ́ ẹ̀sọ́ wa èyí tó bá ràn wá ọlọ́run sí ní òní ètò wa rù ẹlẹ́sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá yẹn wà láì wọ́n sáàgọ̀ à mo ní sáàgù sí ni ọfẹ́ parẹ́ tó fi yé èyí tó bá ràn mí ń èmi ò ní bá yín pa aláǹdá kí èmi ò ní bá yín wọ́ ọmọ rẹ lékì mi ní wá aláàánú bẹ̀rẹ̀ kí kódà mi ò ní wá ọ̀gá kí ìgbà máa sàkáàrù àárọ̀ ní sàkáàrù tìrọ̀lẹ́ ní gbìyànjú àtìgbà rẹ monday thursday ní gbìyànjú àtìgbà rẹ tìrọ̀lẹ́ lóru ní máa kàkà sí ilé ọjí mà àwọn tó di gbogbo sẹ́yìn ṣe lọ ìyẹn ọmọ ṣe tó gbọ́n yín bá rán mi tí n bá kúlé lórí màá wà lùdẹ́ náà tí ògùn yín ọ̀bá rán mi ojú sì ní láyé tẹ́ ẹ bá tún kú ẹ́ kófò lọ́dọ̀ lọ sọ́tán. sọ́tàn àbí ọ̀sán wà máa ń bí bọ́ọ̀rí nàbí ní ahadi ńlá bí ìdìnnìlá gbogbo ògùn tẹ́ ẹ ṣe òun lè ràn yẹn tọ́lọ̀ ń bá fẹ́ ni. so ìwọ tó o bá ti dúró tọ́lọ̀ wà á lọ́ta tọ́pọ̀ wọ́n sà sí ọ wọ́n rà ń jẹun sí ọ wọ́n ràn sí gidi sí ọ ọdún iṣẹ́ rẹ lè dàrú ó gbò tọ́lọ̀ ni. tí wọn náà bá ti agbó tọ́lọ̀ wà á yí jẹ́ so ti yé tọ́ bá ti lè ní stabilizer gbogbo tó bá wá stabilizer ó ṣe kí ni ló stabilizer ìwọ náà jọ o ò nídìí kọ́ ẹ̀jẹ̀ máa lọ wá oṣó lẹ̀kan kọ́ ọ máa lọ gbẹ̀bọ̀ kan kọ́ ọ máa tẹ̀tẹ̀ dá sí jẹ́ àfẹ́jẹ́ ẹ̀rọ so orí gbogbo bá rí pé tó o tó ń pọ̀fọ̀ àbó oṣù àsorọ̀ oṣù kápá oṣù mọ́tò oṣù kọ́lé oṣù kọ́tẹ́ lọ́nà ilẹ̀ haúsá nítorí àwọn haúsá yóò sọ àwọn yorùbá ní sàn wálé àwùsọ àwọn ọmọdé mùsùlùmí gidi ń bẹ́ẹ̀ nù mo ní kí ni wọ́n bí mi mo ní wà láì ní ìbàdàn ẹlẹ́ àtọ́jẹ́lẹ́ àtúnà ìbàdàn wọ́n fẹ́ẹ̀ lé ten thousand naira kí ló òtún sẹ́ẹ̀sì táwọn ọwọ́ fẹ́yìn sí ibi ìlú wáá àwọn èèyàn ọ̀dọ́ lọ́dọ̀ ẹni tí ó bá awúsá máa kírun lẹ́yìn yorùbá ẹ bá awúsá èyí rọrùn ọpa àwọn yorùbá olórí ikú lọ́pọ̀ lọ́dọ̀ wọn àwọn yorùbá ẹlẹ́bọ yorùbá fẹ́jọ kírun tán tó tún lọ ṣe rádaràdà bó ni wọ́n ṣe kírun lẹ́yìn ẹ̀ awúsá kírun lẹ́yìn ètè mi kódà kìí ṣe pọ́n kírun lásán bó tó ṣe wá àfi fún ẹ wọ́n máa wá translate ẹ̀ èyí tó gbóyìnbó èmi ọ̀sán lóyìnbó òun ó sì láwùjọ pé malam ghana che allah kíkè dèmí kéṣèdè kí èmi ọ̀gbọ́n ti ń sọ mo bá wù pé allah ọlọ́run ẹ̀ ń débẹ̀ kí ni jọba ń fẹ́ kírun wàláì wọ́n kírun lẹ́yìn mi mo tó jẹ oúnjẹ wọn oúnjẹ ọ̀fẹ́ àjọ jẹun táwùsá bá ti rí ọkọ mẹ́bọ mẹ́sìn wọn málàm ni wọ́n mọ̀ fi ọ́ ah bàbá málàm wàláì wọ́n náà bàbá málàm ni wọ́n náà bàbá ni bí mo fẹjọ́ dọ́ yìí àwọn haúsá kan mi lé mo gbowó wọn mo jẹun wọn mo jàǹfààní wọn kódà wọ́n tó fún mi ń ṣe ìní nínú ìdúró mo ní ìdúró dáwà ní rẹ́lífáǹsì yìí mọ́ padà lọ lẹ Yorùbá wa ẹ̀sìn mi lẹ̀ ẹ̀dìlẹ̀ haúsá kí ni jẹ́ báwùsọ̀ ò lè kírun lẹ́yìn rẹ̀ wọ́n kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ẹbọ náà ń ṣe lọ́ọ̀rọ̀ dáadáa náà ń ṣe nígbà wọn bá kú sásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ ẹwà láwọn yorùbá wa ó wọn sọ́tàn sí mùsùlùmí gidi nù bẹ́ẹ̀ ráwọn àmọ́ọ̀mù kan tán jà sí mọ́ọ̀mù tán di lọ tẹ bá rí bàrá àdí àbá ìbàrá àdí ti wú bí omi láìsómi ẹ̀sìn ló ti ní ìtẹ̀bẹ̀ ìtẹ̀bẹ̀ kiri o ìtẹ̀bẹ̀ ògùn. gbogbo orú àwọn eléyìí yóò bá síláàmù jẹ́ àbá ní àsọṣe gbogbo tó bá ti ní ìrẹ pẹ̀lú à ń sàsọ̀rọ̀ kásọ̀ra wà tiwá látà olóògùn ọ̀fẹ́ gbogbo àwọn òka òǹdè tó ti yé mọ́ lọ lé èké òlé bá ti ń sọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìwọ́n kọ wa ọlọ́run ló ti láwọ̀ òní ló là ní èṣù tó di ètà àsìkan obìnrin báyìí táǹjẹ̀ ní ó ti wá rẹ̀ tí ọ̀bá rí ọ kò ní lè sùn ètà máa lo pẹ́pẹ́ yẹ fún ṣèwọ́ ọmọ ni tolólóńgbò nǹkan ewu ni wọ́n fi ilẹ̀ àwọn àfáà kan lọ ní fánú èṣù tó orí fánú èṣù fánù kan tó ni ní máa jẹ́ kí ni omi ìgbé èbùtò bá dóde ó ti bá ń jẹun mi ó ti bẹ́sù mulẹ̀ ó ti fi ti bí àti fọ́ọ̀kì bẹ́sù jẹun ẹ̀mí rẹ̀ ó di kọ́sẹ́ńtì ò lè gbojú lóde torí pé wọ́n ti bẹ́sù yẹn mulẹ̀ wọ́n ti jẹjẹkújẹ wọ́n ti mọ̀mọ́kú mọ́ wọ́n ti fàfàkúfà sórí ó ti wẹ ọṣẹ kọ́ṣẹ ó ti ajẹ́kẹ̀mí rẹ̀ ó di tó ti yé lóògùn àti gbogbo àwọn tó bá ń ṣe báwọn ìsìláàmù wọn ṣe kí ni ó ti bàjẹ́ irú wọn sì lé òlérí kan nífẹ̀ẹ́ súnà wọn lé nífẹ̀ẹ́ ẹ̀sìn ntí òní jẹ́ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ní pé wọ́n ti nà pé irú wa àti báyìí òlérí wọn bẹ̀ wọ́n máa bá wọn bá ṣe jókòó tára wọn balẹ̀ tó rán nífẹ̀ẹ́ tọ́lọ́ mi irú àwọn àbá àtàwọn òlérí wọn wá àti ìtọ́lọ́dọ̀ wá àti ọ̀bá ndị tí ọ̀lọ́pàá láǹgbà ọ̀lọ́pọ̀fọ́ tó ti yá òye gbogbo eléyìí ara tó lè ba ẹ̀sìn gbogbo à ń so nǹkan kọ́rùn gbogbo eléyìí ẹbọ ni kò sí nínú ẹ̀sìn wa ẹjẹ́ aṣọ ṣe ọba wa ń sọ fún wa nínú alukuraan inna Allaha la yaghfiru ọlọ́run ò ní foríjì ẹni tó bá pẹ̀lú ẹ̀ ẹni tó bá tó ọlọ́run ò ní foríjì ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ọba tó bá yàtọ̀ sẹ́bọ tó bá wọ ọlọ́run ó lè forí jìn ó mọ̀ sí bẹ́ẹ̀ tí ètò sẹ́bọ náà tó bá ni ṣùgbọ́n ẹbọ ó ti dá sátìn ọlọ́run ní forí ẹ̀dùn téèyàn bá kú lórí ẹ̀ ni o tó ọba tí kú lórí ẹbọ tó o tún bá ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbẹ́ náà àwọn míì sẹ́bọ nínú wọn nígbà láti wọ́n pé náà tọ́ di pé bóyá wọn náà o ti ní irin kíní kan tọ́ ọmọ o ti ní kinní kan jẹ́jẹ́ tó kó tó jáde lé wọn lóògùn tàjà ni ó ti pọ̀pọ̀ ó ní kan tó ọmọ ṣe nínú ṣọ́ọ̀bù rẹ ẹ̀wọ̀n ní ọ̀sán ìkànnì kan ó kọ̀ọ̀kan ló kọ sáǹfù tó ọba ti ọmọ ta tẹ̀tẹ̀tẹ̀ lọ́mọdé tẹ̀tẹ̀tẹ̀ ó ní ọmọ ta ọkọ̀ wọn kalẹ̀ gbogbo ìsìláàmù rẹ kì í ṣe ìsìláàmù gidi bó o níbo mi nínú kan ọlọ́run iná wú máa ń ṣíkí bí là bàkọ́dé arọ́mà ọ̀wọ̀ àlè ìlìjánná wà máa wà ònà wà máa lè gbọ́ ìní nínú àwọn sọ. ọlọ́run ní pẹ́sẹ́ ẹ̀rẹ́ nǹkan bíi ilé mórogún pẹ̀lú mi ọlọ́ àlìjánná dé wọ̀ fún àlìjánná tó alẹ́ haram kò ní wà àlìjánná tí ọba ti wá wà àlìjánná tí àtàwọn ẹ̀ kò ní ṣíṣe kò ṣíṣe àlìjánná láyé àfa àtọ́ kẹ́rẹ́ ti máa sọnù àwọn ìṣẹ́ yóò àwọn àti nàfà wò lè wọ àwùjọ náà ibi tó jẹ́ pé kífìn ìtumọ̀ tí ń sọ ni kó wọ́n wọ̀ náà nù ṣé wọn náà máa dáná kífìn àwùjọ náà dédé ó ní kífìn àwùjọ náà yàtọ̀ pé tọ́lẹ̀tì àwùjọ náà tó ti máa yàgbẹ́ ó ti máa tọ̀ wà lẹ́yìn láwùjọ náà àní tọ̀ àní yàgbẹ́ kò sí só kò sí èbí kò sí ìgbẹ́ kò sí mo ṣe nǹkan oṣù kò sí mo lóyún kò sí mo bímọ kò sí kẹlẹ̀bẹ̀ ìgbádùn ni àáfà kò sí gẹ́gẹ́ ní jẹ́ kífìnì ká ní ti déwájú rẹ̀ mo fẹ́ jẹ ki kì ti wà wájú rẹ̀ mo fẹ́ mu ya yà ti déwájú rẹ̀ nígbà wà ní kífìnì tó ní wọ́n fi ọ́ lálùjẹ́ náà iná ẹja mẹ́mọ́ wọ́n fi ọ́ sínú wọ́n tọrọ kífìnì àlùjẹ́ náà àti ẹ kódà bí sẹ̀rí ọ̀bá tiẹ̀ tó bẹ́ẹ̀ ọlọ́run wa lè sàánú ẹ̀ kó fi ọ́ o. kọwaa wá síbi tẹ́yìn wà ní àlùjẹ́ náà wà lẹ́wọ̀n ní rìgírẹ́tì kódà tó yẹ kí wọ́n lọ́ bá wà níbi tó lóòjù ní náà ìwọ ló tó máa gbádùn jù tó ti yé ani òun tọrọ kíkiri òun tọ́lẹ́ẹ̀tì àlùjẹ́ náà ọ̀yà tọrọ sọ àlùjẹ́ náà tó ọmọ ká sọ rẹ àtàwọn tọ́lá nílẹ̀ ìjàmà gbogbo ẹni tọ́ bẹ́ẹ̀ lè fẹ́ bọ́ tó ń púpẹ̀ lọ́lọ́ ọlọ́lá lùjẹ́ náà dé wọ̀ fún wà máa wá kù náà ibi ń lọ nínú náà wà máa lè gbọ́ ọ lè rí nínú sọ gbogbo àwọn tó bá já lábò sí àwọn tó mú nǹkan ní ìmọ̀ ọlọ́run ní lọ́wọ́. pẹ̀lú wọn bá ń bá aṣọ aṣọ rà fẹ́ bọ sẹ́ẹ̀rẹ́ bọ lọ́jà wà láàmúlẹ̀ Yorùbá ara ń ẹgbẹ́ ayé ìmú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run ni tó ti yé làwọn èèyàn fi ń sòge lónìí ilé ẹ̀rí gbogbo àwọn ọ̀dọ́ ọmọ tí èjì twenty five thirty lọ ó ti fẹ́ máa lo mọ́tò bàbá ninety wọ́n ti wà nínú ẹgbẹ́ olóògbò ni ìbẹ́ rí soccer episode wọ́n pààyàn pààyàn pé mi ni màá lọ rà tí wọ́n lówó tó fi lórí gbogbo àwọn eléṣù iná ń lọ rà ti ní nǹkan rà ẹni tí ọ̀rà dáàyà ẹni tí ọ̀rà ìka ẹni tí ọ̀rà imú ẹni tí ọ̀rà etí ẹni tí ọ̀rà ṣebí torí ayé yìí náà ni ẹnu ọjọ́ ẹgbẹ́ àjẹ́ ẹjọ́ ẹgbẹ́ oso ẹjọ́ ẹgbẹ́ ni ẹjọ́ ẹgbẹ́ kóòtù à kọ̀yẹ́kẹ́ ẹ kú ẹ wá ń kú àbẹ́ ẹ kú olórí ológo ni lánàá níbo lọ́wà lónìí ṣebí ìgbà tó kulẹ̀ ologboni. esu ìtúnjẹ olórí ológo ni. èṣù ló ń tẹ̀yìn jẹ́ ti yẹ wàhálà yìí títí mo fi lè gbà pé ẹ lágbára ká ìwọ tó ọba tilẹ̀ bá mọ̀lẹ́ ká kúdà orí ìwọ kúdà òní wèrè ń tiẹ̀ ní èmi lọ́ba ẹ̀ka ọ̀yá wà lè jáde àbúrò náà èmi lọ́ba ti kéde mo fún gùfù lójú alágbára ní ìwọ àwọn tó lóore jù ọ lọ wà lẹ́yìn fún pàrọ̀. ìwọ tó ọba ti kú ọ lágbára ọ̀lẹ́ ní ọ yàràdùà pírẹsidẹ́ǹtì nàìjíríà lọ́wà gbogbo tó ń jẹ́ oṣó tó ń jẹ́ àjẹ́ ní nàìjíríà ọ̀gá wọn ni yàràdùà sótiyé commander of kí náà máa forces ikú mú lọ ọmọ ìyá wa ni wo bí wọ́n ṣe ṣe yàràdùà wọ́n sì ní gidi wọn ẹ̀dẹ̀ wéṣẹ̀ owó. jama ọ̀dà mi lóhùn ni ṣé ìwọ tó bẹ́ẹ̀ lágbára tó kò pírẹ́sídẹ́ǹtì ó lòun àjẹ yá mọ́ ọba alágbára ní ṣùgbọ́n ó kàpọ̀ ayé ló kà mọ̀ ẹ òun pààyàn jẹ òun pàjẹ òun pàjẹ nineteen ninety two òun lòun pẹ́ nígbà yìí jẹ yóò tún wá ya wèrè wọ́n wà á lẹ̀ lókùtà tọ́sán tẹ́ǹtẹ́ ìwà sí náà nù sọ wá rí gbogbo ẹ tó bá ti kú sí èsè mùsùlùmí àtọ́lẹ̀ ẹ̀kan wà níwájú ìjà náà torí náà gbogbo àwa tá a bá rí pé ẹbọ afọ́ọ̀lù síbẹ̀ ẹ̀jẹ̀ aṣọ ṣe ṣe rí ara ń tẹ́bọ kó sínú kálọ̀ máa wọṣẹ́ ẹbọ ni jàmáà ẹ̀gbọ́n mi yé dọ́gbọ́lọ́ máa yẹ nǹkan wò ọ̀bẹ́sìn wa mú sọ ọ̀rọ̀ wọn tó ọlọ́yìn nǹkan wò òfurọ́ pọ̀ nínú wọn anábì sallallahu alaihi wasallam ti ó wa tí wọ́n bá sọ nǹkan ẹyọkan fún ẹyọkan tán yọgbọ́ nínú ọgọ́rùn-ún nínú sábà sọ náìtì náà irọ́ ni ẹyọkan tó bá jòdòdò nínú ìtàwọn àlìjànú kan gbéra wọn gùn lọ yọgbọ́ lọ́dọ̀ nílò máa ń ni àwọn èṣù lọ yọ̀rọ̀ gbọ́ á wá jó gẹ̀rẹ̀ wálẹ̀ èyí tán bá rí sẹ́ẹ̀rẹ́ yìí tẹ́ẹ̀ lọ máa wo sẹ́ ẹni problem ẹ̀ sì ní làákàyè tó tó èèyàn lè jẹ́ professor kọ́ mọ̀ ní làákàyè ní tí máa jẹ́ yìí ní làákàyè ní Islam máa wo tó òbí ní làákàyè o nínú tọ́ràn táwa tá a kà nínú tíra gbogbo àwọn tẹ́ẹ̀ lọ máa wo sẹ́ lọ́dọ̀ wọn aláìmọ̀kan ni wọn ní tó òbí wọn ni pé bàbá kí ló wà lẹ́yìn yìí ọ̀mọ́ tó bá máa gan àǹjẹ̀lú lọ́sọ fún jẹ́ kí wọ́n àsọ tí máa ń ṣẹlẹ̀ tí òjọ́pọ̀lọpọ̀ yín àwa tó nílé ọlọ́run kẹ̀ láàrin nílá ní èṣù ni tó orí gbogbo àwọn tí ìwòsàn àfáànú wọn pásọ̀ ọ̀nù wọn babaláwo nù wọn wọn kara wọn ìbára wọn sọ̀tà báwọn tí ń da nàìjíríà rú tẹ́yìn bá APC PDP ẹ̀yìn na ṣe wèrè ọ̀rẹ́ gbogbo wọn. sẹ́ni ọ̀dọ́ tó ń ṣe wèrè lórí íńtánẹ́ẹ̀tì wàhálà ò ní èsì náà gbogbo àwọn tẹ́ ń rò pé ọ̀rẹ́ ọ̀tá ni wọ́n friends wọ́n jọba nàìjíríà jẹ́ni bọ́bá sọjọ́ bá bú jonathan jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ ni wọ́n bákàlà bá bú ládọjà ọ̀rẹ́ ni wọ́n tó ti yé bísàrà kí bá bú kinní kan ọ̀rẹ́ ni gbogbo wọn gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni máa sanẹjà lẹ́nu ọkọ̀ bá fi yí sí mẹ́ta ẹ̀yin lẹ́kẹ̀ẹ́ máa dára yín láàmú tó bá tó dọ̀la bí ó mi surprise wọ́n ti fọ́ọ̀mù àwọn parties kan kò yé wọ àyè tó sàn nineteen sábà tó di pé pc ọ̀fẹ́ wọ̀ mọ́ owó tó dára wọn lọ́bẹ̀ kèé ṣe party gan ni problem individual ṣèbáwọn èèyàn kan náà sàṣèjọba Jonathan lọ́nà tó pọ̀ níjọba Buhari díẹ̀ nínú wọn ni èsè kí ló kọ rẹ̀ èyí sì sara wọn lọ kà sán wọn wọ́n jọ bàálù ìjẹni. ìwọ ni kọ́ ọmọdé kẹsìn rẹ ọbàjẹ́ wọ́n ti bà Nàìjíríà jẹ́ ọ̀rẹ́dì kẹsìn rẹ bá tó wá bàjẹ́ èèyàn jìyà yóò tún jìyà ọrún ní jẹnẹrétọ̀ làfin ṣe wáyà sí. iná òtí tó tọ́fọ̀ kàbálẹ̀ kò sẹ́tò ìlera tọ́fọ̀ kàbálẹ̀ lágbára díẹ̀ gbogbo àwọn àwọn lautech ẹsẹ̀ wọlé ni àwọn ọmọ yín ọ̀rẹ́ kan dìde kọ́ àwọn tí máa láàrin àwọn wà ní strike báyìí sóyè àbí òní àwọn ọmọ yín ọ̀rẹ́ kan gidi kọ́ ẹ̀kọ́ wọn ọ̀tẹ̀léra wọn àárọ̀ mi gidi mo mọ́ àárí fáànù gidi fẹ́ àárí fáìnsìkì gidi lò mọ́ gbogbo àwọn mílíkì ayé ẹjọ́ nǹkan jẹ́ kẹta máa ra bu síbi méjì sínú ọtí títí òkì tó ọba dagolo méjì inú ọtí ilé ìṣẹ́ òkì ìṣe nǹkan kan. jama àtọwọ́ agbádùn ayé àtọ̀lọ́jì àlọ́run ẹ̀jẹ̀ àṣọ ṣe gbogbo àwọn tẹ́yìn lórí kéèkéèrè gẹ́gẹ́rẹ́ ti nǹkan jẹ́ jìnà ọlọ́run ní kọ́là wá rí tẹ́ wà dáadáa lábala ṣíríkù gbogbo àwọn tí ń lọ wo yẹn ó ní fọ́múlà tí wọ́n ń lò àǹjànú ni wọ́n ń lò à ń gbé kíní kan ní gbogbo wa tá a jókòó yìí a anabi wa muhammad sọ̀sọ́lá ó lọ́lọ́ ti gbàdúrà tòun kọ̀rínù tòun ti gba islam ìwọ náà ọ máa bẹ lọ́run títí ẹ̀ náà bá gba islam original àwọn ẹni ibú wọn à nílé kọ̀nẹ́ẹ̀tì kọ̀rínù ẹ tẹ́nìkan bá débi ìbọn bá jẹ́ àfa alájẹ̀nu tí ń woṣẹ́ àbí pásọ̀ tí ń woṣẹ́ babaláwo tí ń woṣẹ́ fani ọbọ̀ hmm, àdìgbì ah, ọgbẹ́ni ọlọ́run màmá rẹ ti kú and mo sáré kọ̀nẹ́ẹ̀tì àdéhùn máa ṣe ní kọ̀rí mẹ́ máa kẹ́ẹ̀dúrà abẹ́rẹ́ kan ẹni sóníyà ọ̀rẹ́ òní ìlàjẹ́ òní àrẹ́sí fẹ́bárì mẹ́ tọ́sán àbẹ́rẹ́ kan ọmọ rẹ fún fẹ́bárì kéré kan sẹ́ẹ̀fẹ́ sí ìlú tí mo sọ tó sọ èyí yóò ní ìlàjẹ́ òní bíbí ìsúrí. ọmọ mẹ́jọ bàbá rẹ tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó mẹ́jọ bàbá rẹ tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tóbi o kájọba aláwo ni o lè ní ní àkíkà kálukú wọn ti ní tó bá jẹ́ pé ó kù jísọ̀ irọ́ ni àǹjẹ̀lú kan náà gbogbo wọn lò. sórí kò tí a wá kọ̀ náà ti kọ̀ rí ìnù rẹ tó ti gẹ̀ẹ́sì àwọn fáàtì bí àkàrà tí ilẹ̀ wá bá wá o. kí lẹ ṣe kí ni o. tàbí bẹ́ẹ̀ kọ́ psychologically yóò sọ di ẹ̀ gbé fún tẹ̀sí níyàwó. wọ́n yẹ kó bí ọ̀ ọ̀rọ̀ àǹjẹ̀lú kọ̀ náà ti fóònù tẹ̀sí níyàwó. kí gan lórí ìṣòro ni. Ah! ó ní ẹdú ẹdú wọ́n fọ́ ọkọ̀ àjẹ̀mú lò ẹ̀bá kọ̀nẹ́ẹ̀tì ní àná gbogbo tí wọ́n lo ni wọ́n kọ̀nẹ́ẹ̀tì. ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ẹ bá ráwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run ńdọ́ ọba fẹ́ lọ wá méjì mẹ́ta ó ti láwọn àdúrà kàtàwọ̀ ọmọ kà àjẹ̀nú wọn ò ní lè wọn àní ẹ̀rí náà. ẹ bá ọ̀la nù wọn

ẹ lọ bèèrè ìtàn yẹn nígbà tó fi máa ń ba fa wàhálà ń lu yìí tó di wa ní máa bùlá bàbá wa ní máa bùlọ́ máa nìkan fẹ́ wọn àti àwọn Yorùbá. nínú àwọn yẹn tó pé náà fi wọn lọ sọ ẹ ẹ ẹ sọ sọ ẹ jẹ́ àwọn àwọn ti sálọ wọ́n ti sálọ wọ́n ti sálọ torí pé ni sọ padà wá á kọ́ náà bá rí sán

òun ló lórí tó yára ba ìsìláàmù jẹ́ tọrọjọ́ ti lọ ẹjẹ́ abọ́ sórí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì òun ni máa ń jà alábẹ́yìnà wú wà bẹ́yìnà lọ ìwà sáàì yẹ̀dẹ̀rúhùn wàyẹ̀sálùhùn ṣàfáà wàyàtàwákàlù àlẹ́yìn àáfàá ní fakọ́dí kafárọ̀ ìjìmáà ẹni tó bá ń wá intermediary alágàta alárinà láàrin òun àwọn nǹkan yìí ló ń gbàrà lé àwọn nǹkan yìí lọ́gbà kó lè jẹ́ ọ̀dà àfọ̀hún àwọn nǹkan yìí náà ń bẹ̀ àwọn náà ń sìn àwọn náà ń dìrẹ́bẹ̀ fún àwọn náà gbára lé àwọn náà rò kó lè jẹ́ ẹni tí yóò sì bẹ̀ fáwọn lọ́dọ̀ ọ̀lọ́ irú ẹni láì kiri kìtì yìí kí ni ìtumọ̀ eléyìí ẹjẹ́ á ṣàlàyé ẹ̀ síwájú ṣé ẹ rí gbogbo àwa tọ́já sí wípé àwọn kan máa ń tàn wá jẹ pé kó o tó lè dọ́dọ̀ ọlọ́run onídìí àwọn kan gẹ́gẹ́ bí alárinà gẹ́gẹ́ bí alágàtà irọ́ ni ọlọ́run bá ti bá wà láti nínú Quran òde ọ̀rún ní àfẹ́jìbò làkún ẹ ní ọlọ́run dàrẹ́ màá dà nílò ilé tó jẹ́ táwọn akèbèrè ìjọ òní tí wọ́n ń sin irú sọ ni pé máa ń àbújù ìlàlíyù kọ́rù ìbú náà ìlàlọ́ ìzúlfà wọ́n nífẹ̀ẹ́ rí àwọn náà lọ́wọ́ bẹ́ẹ̀ yìí ni òun ni ó sọ àwọn ọmọ lọ. ìjọba ẹ̀gbọ́n yín dáadáa gbogbo ẹni tó bá rò pé nǹkan kan ti ń sọ̀pọ̀lọpọ̀ àwọn àfáànù yóò wà ní òun kan ni ó sọ lọ́dọ̀ ọlọ ẹ ń bá ti lè mú alágàta tó ti mú alárìnà láàrin òun pé nǹkan yẹn ń bẹ̀ ni ló gbára lé ó lè má gbogbo àwọn oògùn burúkú ẹni tó rò wípé gbẹ́rẹ́ òun ni òun ní jẹ́ oun ó sòun ó ti rò pé àṣejẹ òun ni ó jẹ́ kóun ó máa lówó lọ́wọ́ ó ti rò wípé nǹkan kan tí wọ́n ní ta nǹkan kan sí nínú yàrá ni òun ní jẹ́ ká àtáàkì òun ó ti mú nǹkan kan pẹ̀lú ọlọ ẹ extension akéni ṣíríkù náà ni àwọn àfa àlọ́bẹ̀sì jẹ́ nínú sọ́rọ́tù Yunus ọlọ́run bá ní wàyà àbùdù nàmí dúró nílà ìmọ̀ láyà dúró òmù àláyà òǹfà òmù wáyà kò lò náà àwòlá ìṣòfà àwò náà ìdàlọ́ ọlọ́run ni wọ́n wá ń fi nǹkan míì lẹ́yìn ọlọ́ wọ́n mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ní nǹkan tó já sí pé láyà dúró òmù àláyà òǹfà òmù kò lè kó nira bá wọn kò lè ṣàǹfààní fún wọn kí ló ń de fẹ́ kó bọ̀ àǹfààní wo lọ́fẹ́ ṣe fún ìdíjì ìnira wo lọ́fẹ́ kó bọ̀ àǹfààní wo ṣe fún ọlọ́run ni wọ́n máa wá sọ pé áwù láì ṣùfà áwù náà ń dà àwọn nǹkan tẹ́ ń wó ní ọjà lágàtà wa àwọn ní ọjà wa àwọn ní ọjà wa lọ́dọ̀ ọlọ́run àáfàá ilé ara tó máa bá Fìlànù ẹlẹ́kẹta máa ń mùsùlùmí náà a mọ̀bẹ̀ àbàwú káfàrọ̀ ìjìmáà tẹ́rẹ́lẹ̀ kẹta yìí a nídìí káfàwà balẹ̀ ńlẹ̀ Yorùbá tẹ́rìlẹ̀ Yorùbá yìí àti wọnú ara wa lóòótọ́ mùsùlùmí kèfèrí ẹlẹ́bọ mùsùlùmí kódà nínú fámìlì kan gbogbo ẹ̀ lẹ́yìn ó tún burú débi fáwọn èèyàn tó ń fẹ́ra wọn àwọn kan fẹ́ máa promote ẹ̀ pé wáyé sẹ́ẹ̀mà ní pé mùsùlùmí ó fẹ́ mùsùlùmí máa sáré ẹjẹ́ compatibility nǹkan èmi bẹ́ẹ̀ èmi mo jí lóru mo aránsẹ náà sílà àti ìrọ̀kọ̀ agbára jẹ sáà wa ọwá ní òní síjà ìjà ó wà kódà tí ọba síjà lónìí ìjà bọ̀ ní kéde mùsùlùmí àti kèfèrí ọ̀jọ̀ra wọn ó sì fẹ́ sí pé aláwọ̀ àbá ẹni sọ pé ọlọ́run ló tóbi àtẹni tó ń sọ wa Musulumi ọ fẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bó ṣe kí ni wọ́n fẹ́ra wọn èmi wá máa sọ kankan sórí láyé ayé gangan rọrùn gbogbo ohun a rí nínú kùránì àti súnà ó fi wá lọ́kàn balẹ̀ pé àwa musulmi làwà lójú ọ̀nà gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run máa fún wọn pé òun náà ni iṣẹ́ ìsìn òun ni ó fìyà jẹ yín ẹ̀hán jama ọlọ́lá àbí nina ó níná àbí òníná ó ní mọ̀lẹ́kà àbú àbúrò mọ̀lẹ́ ọ̀dà ọlọ́run ni ó pa nị ìwọ ń sin ni ó pa ọ́ iwọ ń ọya ọya ni ó hàn léèmà èé ṣéjà wà ń bẹ̀ ṣe bí ọgbà ṣe ìjáwá débẹ̀ eléégún ló ṣe eléégún ní ọ̀pá ọ arọ́ ọ̀run kẹ̀kẹ́ ní ọ̀pá ọ. aláwù ní ọ̀pá ní òun ni ó bẹ̀ ní ìní òun ni ó gbé mi dìde òun ni ó fi mí sínú àlìjánà ògún ni ó fi ọ sínú òbí tó bá dá ṣàgbó ó fi ọ sínú òbí tó bá dá èé ìwọ náà ti rán ibi tó ń lọ ó ti á le tó bá wọn gbogbo ẹni tó bá já sí pé máa ń lámúyù ká fírí mùṣírikí ẹni tí ọ̀hún bá lè pẹ̀lẹ́ bọ ní kékeré aosha tàbí kúfúrú yìí àbó ṣèyẹ méjì nípa pé kékeré ni wọn àbó tiẹ̀ ń sọ pé n tán ṣe dà kékeré òun náà. irú ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà gbọ́ mi ìsìláàmù ọ̀sọ́ pé ẹni tí ọ̀bá ṣe ìsìláàmù kò ní ẹ lọ máa pàdé boko haram boko haram kìí ṣe ìsìláàmù náà gbé dání ní tí wọ́n gbé dání yàtọ̀ sórí tó bá lọ tírèsì ìṣù boko haram àwọn olóṣèlú lọ́wọ́ nídìí ẹ̀ gbogbo àwọn tó sì wá ń bi wàhálà Boko Haram àfẹntọ́ bá tú bá nù wọn àtàyé lọ́wọ́lọ́wọ́ ti jẹ́ ká máa rí aburú sẹ́ẹ̀bù wọn tí wọ́n ṣe nínú àwọn àfáà tó kémi ní kéwù Maiduguri wọn ti pa lóko Boko Haram ìjọ jimá náà pa ọlọ́ọ̀rẹ́ ran léyà ni tí wọ́n wàá fà nílé Boko Haram wọ́n ti pa ẹtì ti kẹ́tì gbàgbé àwọn ará oríta mẹ́rin àwọn ará abúlé àwọn abàdàn tí wọ́n pa wọ́n nílẹ̀ Haúsá

àwọn kan tó bá fẹ́ wà tó bá fẹ́ wọn boko haram kírísítẹ́nì na nta pa tẹ́rù ọlọ́ sùkúù ni graduate làwọn à ń ní international amnesty wọn is just ngo kìlọ̀ ọkọ̀ ẹ̀ wọn analyse boko haram pa mùsùlùmí ju lọ. odidi ẹ̀ mọ ìjọ tó bu ní pa ní sí wọn èèyàn tó kú Facebook lé one thousand. ẹ̀ẹ̀mọ mọ́sálásí ẹ̀ẹ́bá bí àwọn mọ́sálásí láńlẹ̀ àwùsá ibùn àwọn tí wọ́n ṣe léṣe àìmọye ni wọ́n ẹ̀ẹ̀mọye tó ti kú mẹ́ẹ̀dúgbùrì àwọn òfáà àwọn tó ti ní sórí wà ní àwọn tó ti bá lọ àwọn wọn pa wọn ẹ wá ń sọ pé ìkẹ́lẹ̀ gàbì nìkan gbogbo àwọn tó ń sọ́ṣọ̀ rẹ̀ wọ́n tó tọ́ sí wọn ṣùgbọ́n sọ ni pé gbogbo ẹni tí ti lè èmi ń sin àlá ẹnìkan sin ẹ̀dá ọlọ́run jésù tí mo láti jọra wa. sọ ti yé èmi gba jésù gbọ́ ìwọ tó ọba jẹ́ kírísítẹ́nì tó gbọ́ láti wa ìwọ lọ ọ̀gbà náà gbọ́ ìwọ ló ní pọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́run èmi ò ní pọ́blẹ́mù wàláì mo nífẹ̀ẹ́ jésù ànábì ẹ̀yìn sá alẹ́ ìsàlá mo tó sàdúrà fún àti ẹ̀wà nífẹ̀ẹ́ ní kírísítẹ̀ kẹ́kọ̀ọ́ ẹni jésù ẹ̀ nífẹ̀ẹ́ jésù yàwá mùsùlùmí la nífẹ̀ẹ́ jésù àwọn sọmọ ní yín sá tí ẹ̀ sọmọ rẹ fẹ́ dábì bísọ̀ọ̀ àwọn sọmọ ní muhammadu à ń sọmọ ní abrahamu ibrahimu à ń sọmọ ní musa mose ẹ̀yin òtẹ́ sọmọ ní muhammadu ẹ̀yin lẹ kórìíra ànábì wa àwọn kórìíra ànábì yìí ànábì yisa ànábì tiwani mose ànábì wani abrahamu ànábì wani zakariya ànábì wani yaya sinse jọnu ànábì wani ẹ̀yin ọgbà ànábì muhammadu bọ ẹ̀yin lẹ ní problem àwọn ò ní àwa tó sọmọ ní jésù ẹ̀yin ọ̀sọ́mọ ní jésù gẹ̀ǹgẹ̀ ní tẹ́lẹ̀ ń jẹ́ jésù sábàdà akọ isa àwọn òtò ní alẹ́ ìsọ̀láàtù ọ̀sálà àwọn òtò sàdúrà fún àti wọ́tọ̀ ọba ti ẹni tí ọba yẹ pé kèfèrí kèfèrí ìsìláàmù ti ẹ̀mí náà bàjẹ́ wàá gbà pé ẹni tí ọba ti tẹ́lẹ̀ kèfèrí ni ṣùgbọ́n wo ní ọ̀rọ̀ ọpá toró lè dọ̀lá fún wọn náà gba Islam wọn ní ọbẹ̀ lórí láti sọ pé gbogbo tí Boko Haram ṣe Islam kọ́ yẹn ṣùgbọ́n kọ́ sọ pé ọmọ ìyá kan náà ni wá mùsùlùmí gbogbo wa kèfèrí ọlọ́ àwọn àbá àkàtọ́rọ̀ ti dàrú torí pọ́ńbà kèfèrí jẹun àmọ́ wọn tó ti yé àwọn àti kèfèrí jọ ń jẹun ọ̀tọ̀ ní sánsọ wọ́n wá fẹ́ pílìsì kèfèrí lórí rédíò lórí tẹ́lì ní public lecture wọ́n mọ̀ wá sọ tí kèfèrí ó fi máa láìkì wọn torí kèfèrí ọ̀fẹ́ fún ọyọ wọn torí kèfèrí ọ̀fẹ́ fún ọ lówó kèfèrí náà wọn lọ sí múra tó ti yé wọ́n kò fún olókọ wọn wọn fẹ́ jẹ ẹnìfẹ́ kèfèrí tiẹ̀ wá ní kèfèrí ọlọ́ọ̀ni èkèdí sí nílé ìdíje rí ṣe yín dànù gbogbo yín la máa fi rí yín ẹni problem kèfèrí ń jẹ́ kèfèrí àwọn òní apá wọn òní ayọ̀ ọ̀bẹ tuntun tẹ kèfèrí lélẹ́yìn kọ́ ọgbà bẹ́ẹ̀ kó o gbà pẹ́ǹtì ń ti ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ wọn tábà fún àwọn kèmèrè ẹni wọ́n gbà síláàmù wọn sọ fún wọn ẹ̀yin gbọ́n tó wà ní àwọn tí kèmèrè ẹni kẹ́sì mọ́ ẹ̀wọ́ nílé ayé mọ́mọ́ náà lọ múra o ó tún máa ń yèrè pọ́lọ̀ kẹ́nà lájọ́ ń sin o ó ní pé kódà gan wọ́n bẹnu àwọn agbata wà lùdẹ̀ náà ń gbọ́dọ̀ iná mọ̀ rẹ ni alájà ẹ lọ alájì ẹ lọ ìsáàsù ẹ lọ ìmọ̀ọ́mọ̀ ẹ lọ ṣéwù àjọ lọ mẹ́ni o sọ́tàn a gbọ́dọ̀ lè pe kèfèrí ní kèfèrí a sì gbọ́dọ̀ lè mọ̀ pé ìlànà wọn ìlànà bú ni ọlọ́run mọ̀jà kú sí kéde. ẹlẹ́kẹrin mani ìtakọ́dà anna hadiya ghairi nabiyyi sallallahu alaihi wasallam akmalu min hadiyihi aw anna hukuma ghairihi ahsanu min hukmihi kàlẹ́bínà yufadiluna hukuma sọ̀wágì ala hukmihi fahuwa kafirun ṣẹlá ní bá dé yìí ọ̀rọ̀ ńlá ni gbogbo ẹni tó bá tún dàbí sọ́kàn tó ń rò lẹ́mi rẹ̀ pé ìlànà kan tó dáa jù lànà anábì wa Muhammad lọ́sọ̀rọ̀ ó rò pé guidance path pé ìmọ̀nà kan ọ̀nà kan ìṣesí kan ó tún dáa ju tànàbí mú lọ àbí òfin kan dáa jù òfin Kùránì òfin lọ ó ní ìròyìn democracy yẹn dáa òfin Kùránì lọ pẹ̀ tó bá jalè lọ́wọ́ kó lè mọ́ láyé ló gbogbo àwọn yẹn méjì mẹ́ta mùsùlùmí wà nù wọn christian wà nù they are all thieves gbogbo wọn ló o ó lè ní gbogbo àwọn sẹ́nitọ̀ tẹ̀ ń wò yẹn ninety nine point nine wọn ò lè ní wọn ó lè tí a bá ti rí àwọn sẹ́nitọ̀ àwọn gan ló lè gbogbo abẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́kùn yẹn ó lè ní wọn wà lónìí ẹ̀yìn gbowó láńlá fúnra yín owó mọ́tò owó wá wà lónìí ẹ̀yìn gẹ́lẹ́ owó fún yín dànù àsọ olè àsọ ọ̀tá ọlọ́run gbogbo àwọn ni wọ́n ṣòfin tí ọ̀tá Kùránì àti súnà torí kò fi yẹn pépọ̀ tiwọn wọ́n tún gbé sínú àwọn adá Amẹ́ríkà àwọn sẹ́nẹ́tọ̀ yẹn fẹ́ràn yẹn tó lọ sí sínú lọ wọ́n tún lọ sórí ìlú láìsáìdì Nàìjíríà jama sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá já sí kòtò rò pé democracy dá òfin ọlọ́run lọ òní problem èdè mùsùlùmí òdodo tó ọba ti lè rò pé òfin Kùránì yẹn òfin yẹn gan wà bàbá rí òfin yẹn gan wà pìnìtì òfin yẹn ti wà obsolete ó ti wà outdated òfin yẹn kò sí ẹ̀ bá gbà mú mọ́ òtítì kètè rí nìyẹn ẹ bá ti lọ rò pé òfin àwọn èsù yẹn irú ẹ̀ náà ni àwọn láńlọ́ọ̀dù tó ń fi ìbọn búra mọ́ bá wọn jọyìn tọ́tẹ̀ ìrẹ́lẹ̀ sí irú òfin orí ibú yẹn ní láńlọ́ọ̀dù kó o ní kílẹ̀ wí ẹ máa ṣe kíni ẹ máa fi ìbọn búra ìbọn bú bú kíni wọ́n ló lè ń jà ládùúgbò ní tí ó lè òfin ní ìjà máa ní pé gbogbo ẹ̀ fọ́kọ́lé àti gbogbo tẹ́nàntì wọ́n mọ̀ wá láńlọ́ọ̀dù gbẹ̀dẹ̀ ní ọjọ́ Sunday ẹ máa wá gbàgbọ́ra pé èmi èmi mo fi bá búra mo fi bá búra pé pé mi ò ní kólè mi ò ní kólè wàdúgbò yìí wàdúgbò yìí tí n bá kólè tí n bá kólè wàdúgbò yìí wàdúgbò yìí kó gùn ògùn kó sí ọbọ fẹsẹ é sojú toró lóògùn ni ọ. ògùn ọba tiẹ̀ jẹ́ ó ní bí ọlọ́run máa ṣe sùúrù ògùn ní máa ń ta ní jó ògùn tọ́ọ̀gì kàmàlùgùn ní ọ̀sán yorùbá irin tá a fi ń jẹun tá a fi ń gùn ní mọ́tò tá a ń gùn lọ́kadà microphone mo dání ẹni wà lóun tá a fi ṣe irin lẹ́yìn kan wá ń fẹ́ wá ní kí n máa fi búra ilé ìwé ní ọgọ́ ẹni ọlọ́run lèmi ká dáa fúnrin ó ní máa fi rin búra ó lóògùn nìrin ọlọ́lọ́ máa ń ṣe sùúrù ògùn ni máa ń gbogbo ẹni bẹ́ẹ̀ bá ọmọ ìyá wa kan kan wá ń jọ ẹ̀rẹ̀ òun nìkan kódà ó tún sọ lọ́rọ̀ nínú òfin nàìjíríà kò sí ìtọ́jọ́ kan wá padà ṣe fún àmì òun ló sẹ́yìn òfẹ́ kan ẹlẹ́kọ̀ọ́ wà ní níbi àtúwọ́sì ẹ̀mọ̀ fi kùránì àti báyìí o nàìjíríà gan kí wọ́n lè lábẹ́ ẹjọ́ kùránì àti kíni o bíbélì ó ṣe kéèyàn tẹ̀ fi kùránì búra ṣẹ̀ríà ọ̀tàkù tọ́ra àwọn ọ̀dọ́ kan náà gbọ́ ìwọ́n lókè bíyà bíbí àbíṣírí alùsùnà ni ọ̀ takùtọ̀ lọ ó lè fi dínà àtẹ̀ná búra èèyàn lè fi kùránì búra sọ̀hìn àbásọ́lì tèmi ni sọ bẹ́ẹ̀ àwọn àfa àpọ̀ sọ bẹ́ẹ̀ lágbàáyé pẹ̀lẹ́ ẹ̀rí tọ́pọ̀ sóti yé olè tọ́lọ́ búra olè fi kùránì ọ̀rọ̀ ọlọ́run kùránì tọ́ba fi kùránì búra ọ yàtọ̀ sí pé mẹ̀rin dìgẹ́ dìgẹ́rì ló lè fi ní kásọ̀ ṣe ẹlẹ́karùn-ún mani abugalbọ̀ ṣáyán ní májá rasul sallallahu alaihi wasallam walau amila bihi faqad kafara ta'ala dhalika bi annahum karihu ma anzala Allahu fa ahabata a'malahum sẹ́rà ní nọ́mbà a dé yìí ọ̀pọ̀lọpọ̀ wa ló kó sínú àbíká sọ́ra ẹni tó bèèrè lè kórìíra nta ànábì mú suna nabi ànábì ó kórìíra rẹ̀ ẹ̀sìn ìsìláàmù ó kórìíra robin tọ́ atọ róbìn tọ́jẹ́lẹ̀ àtọ́gbòjú inú ọmọ abíọ́ orá àbá àká tó nírun gbà inú òsì máa bíọ́ orá àwọn tí ń ọ. kùránì inú ń bíọ́ wọn. ó lè yàn bẹ́ẹ̀ dájọ́ ìgbà àwọn ọ̀dọ́ onírògbọ̀n yìí àwọn náà wá ń tí náà ń parí degree àwọn náà ń parí master àwọn náà ń di dókítọ̀ àwọn náà wá ń di professor kódà tó bá tó dọ̀la ó rí wọn tí ó di gómìnà tí ó di president tó bá wá dìgbà náà ọ wà lọ gbọmọ transformer. jama ẹlòmíì wàláì ó bẹ̀ kórìíra ẹ̀sìn àbá alẹ́ ni tó bá ti lè kórìíra ń tànà mú wá ìsìlámù rẹ̀ bàjẹ́ wàláwọ́ ibi tó wá burú sí ni pé àwọn wàláwọ́ àmìlà bì yí kódà kóhun bó ṣe wọlé sórí nǹkan nírun bàbí onírun mọ́ bí wọlé sórí nǹkan ṣe wa ó kò nira súnà kódà òun ti atheist ni wọlé sórí nǹkan kì í ṣe christian ẹ mọ́ lóko christian kò ní mentality pé ẹ̀sìn gan ló ń dá wàhálà alẹ́ ìwọlé sórí nǹkan wa tó ti jẹ́ ìwọlé sórí nǹkan nírun mọ́ sẹ́yìn kọ́dà rọ̀bẹ̀ bá àkàtà ọ̀dá sí ìtòrí tọ́lọ́ kódà kéèyàn onírúgbà tí tòkòtò rẹ̀ òfò òfè ṣùgbọ́n kò nira nǹkan yẹn ìsìláàmù rẹ̀ bàjẹ́ ìwọ tó ọba ní kó o tí ì ṣe àwọn tánà bíi mo wá wàláì má kò lù rẹ̀ obìnrin ní ọ ó tí ì máa lo full ìjà ọ̀rọ̀ ara lu scarf máa bẹ̀ lọ ẹ máa bá wa náà bẹ̀ lọ wàláì àmàtí tọ́lọ̀ ń fẹ́rẹ̀ jù ṣùgbọ́n yìí máa ń lè wà ìṣe nínú èdè bẹ́ẹ̀ ṣùgbọ́n wá tọ́ba tó wá rà wọn tó ṣe àwọn ẹ̀yà ìjẹ̀ márùn-ún gan wọ́n ti ẹ̀ máa ìwọ́ ṣe ti ẹ̀kọ́ níta sọ fún ọ̀nà wọ́n tẹ́ ọmọ tẹ́kẹ́ ni ó máa ràn lára bá ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀gbà ó ti tí ó mo bàbá wa ní ìsìn fẹ́ni du ara ọlọ́njẹ́ náà dàgbà tó gbà tí o bò wọ́n gbà ó ti wú ọlọ́njẹ́ mi náà dàgbà ọlọ́ owó ìjọba tó wà mi wà lẹ́yìn náà rèé tí lóore ọba tó ọ̀yà lọ lásùgà da wà òbí ara gidi

àwẹ̀ wọn bàjẹ́ èyí tó o bá ti lè ṣe nínú tọ́wà ní kùránì àti súnà mọ́kòdìrà rẹ̀ tó o bá níyàwó rẹ̀ tó ń ṣe sọ́pọ́ọ̀tì ẹ̀ ìbá àti rí bàbá kan ọmọ rẹ̀ lọ campus ọba bọ́sọ̀wọ̀ NSF ní campus ní súnà bá dé ọmọ bá dọ̀mọ́ tó ń lo bíláàkì ọdọ̀mọ́ tó ń gbòjú bàbá sì wọ́n ti fi àmà pọ̀ lẹ́sẹ̀ ìwọ kó o ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n tó o bá ọmọ rẹ̀ ìwọ sọ́nà relé tó ti àdàtẹ́wọ́ tó ti sẹ́ńdí ẹ̀mí ẹ̀dógún ọmọ gidi lélẹ́yìn o eléyìn lọ kàkọ́ lórí rẹ ọmọ ọmọ olórí ibú tí ọ̀pọ̀ lẹ́fún lọ́rùn ọmọ tó ní balada lórí ẹ̀ sọ ọmọ tánà bí àsálà ń sọ pé mọ́ ní alájàrí àtẹ́yìn ẹni tó bá tó ènìyàn ọmọ obìnrin méjì àtàtẹ́bùlù ọmọ tàbí balaga wà túndúrọ̀ ká wọ́n wọlé ọkọ lójijì ọmọ wọ́n gbé bajínítì wọn wọ́n gbé ìbálẹ̀ wọlé ọkọ anábì nínú èmi àtẹnilé àjọwà nìkan náà sọmọ rẹ lè tó ti ba gbogbo ara rẹ jẹun náà tí wọ́n ti wó láta wó láta wọ́n ti gbó bánà rẹ̀ léṣo gidi ọmọ eléyìí lọ́wọ́ àkàkọ́ ọmọ gidi ọmọ ládàradà ọmọ eléyìí tó wá ń tẹ̀sí lọ́wọ́ ń fọ́ lámà lórí òun lọ ń sọ̀rọ̀ sí ọlọ́run bí òun yóò rọ́kọ̀ ẹni tó bá ń fi ẹ̀sìn tánàbí àsàlà mú wá ó fi ń ṣeré ó fi ń sawẹ́wà ó fi ń sàwàdà ó ń fẹ̀sìn ó fi ń sìn ó fi ń dọ̀wọ̀ ẹ̀kẹ́ <laughs> ẹ̀rí ẹ̀rí àbá rẹ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ láàbá ẹ̀rí ẹ̀rí ọlọ́dẹ ìdẹ́nu iṣẹ́ iṣẹ́ láì lè tẹ́nu yìí tẹ́nu yìí náà tẹ́nu iṣẹ́ láì tẹ́nu láti bẹ́ẹ̀ tiẹ̀ ṣe gánà tẹ́nu yìí náà lè ṣe ọwọ́ ntọ́jú ọmọ nǹkan ẹ̀sìn lọ́wọ́ àti sáwàdà bọ́lá nìkan fẹ́ kí wọ́n wá ní problem ẹ̀ ìdílé tọ́lọ̀ ọgbà gbogbo nǹkan àràmù àràmù bídíà bídíà àràmù gbọ́ ọmọ sáfún yẹn gbogbo nǹkan lọ́lẹ́lẹ̀ orílẹ̀-èdè bíúrì olóhùn òlé lọ orílẹ̀-èdè báńkì olóhùn òlé lọ orílẹ̀-èdè bí tíọ́kì pòsìkà olóhùn òlé lọ ẹni nìyẹn ńlọ́wọ́ adìgẹ́ ẹ̀rù ẹwà sọ rẹ̀ ó ti jẹ ẹ̀rù bí àkàrà ti sáwọn la ẹ̀sìn ló transfer àìríṣẹ́ sórí ẹ̀ ó sì gbàgbé kọ́ àìríṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́ ni òjé èyàn oríṣẹ́ àwọn ìjọba olóri burúkú ni òjé èyàn oríṣẹ́ wàláì níbi tọ́lọ̀ ń ṣàánú wa dé ní nàìjíríà taa a bá lọ níjọba gidi kódà ìtí ìmọ̀lú náà lágbàáyé tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ wa ìlú tọ́lọ̀ ń ṣàánú bíi nàìjíríà kéré nàìjíríà rẹ àwọn mọ́sálásí lásán tẹ́ ẹ bá ju àgbàdo lẹ̀ létí àgbàdo wù ń bẹ̀ tẹ́ ẹ bá ju tòmátì wáyẹ kẹ́ ń jẹun jọ kan lè rẹ̀ kóró tòmátì tòmátì òwú lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ símẹ́ǹtì káàkiri jàmá sóyè àbí òye ṣùgbọ́n tó ń fi bẹ́ẹ̀ náà a wẹ́dà wa ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa à kan ní WhatsApp group láìpẹ́ yìí à ń discuss àwọn kan nípa àwọn ọwọ́ ní ìmọ̀ yẹn nílùú yìí ní twenty làwọn ti ń dáwọ̀ ní 24 hours táwọn bá kí mọ́sílì tán ní táwọn ṣe àárín wákàtí kan àwọn ti ṣàyè the next two two and a half hours àlùfájà àti ìyọ̀ mo yé ẹ̀yin ò ní sọ́mà náà wọ̀ ọ̀sán lẹ́ẹ̀mọ̀ sàn hours náà ti ń rí rẹ̀ gbọdọ̀ náà ó tún náà ni tó orú bá wà nọ́mà bójú ọ̀rá wọ̀ lù kàtà ẹgbẹ́ tó orú bá mú dojúmọ́ lọ mọ́ ọ̀ràn fún tọ́ba dàsìkò òtútù wọ́n ẹ̀fẹ̀ máa wáyé tà tí wọ́n fi máa sọ yìnyín yẹn di tó lè túká. gbogbo nǹkan tí wọ́n fi wá nọ́mà tó ti bẹ́ẹ̀ ní àwọn èèyàn wọ òṣèlọ́ ẹ̀ẹ́nì mọ́tálásí kó tẹ́ ọ̀sìn kún àwọn onípààyàn sókà àwọn wo ni Boko Haram àwọn wo Niger Delta àwọn wo lóòpc àwọn wo àwọn ọmọ lílì ọ̀sán gba àwọn wo ni ìmùtí àwọn wo ní gbogbo àwọn ọlọ́dẹ ọ̀sà nínú àwẹ̀ ta ni òmùtí mọ́ ti báwo ìyáwá náà ni òmùtí mọ́ ẹ atara wa jẹ bi jàmáà gbogbo ẹni tó bá ń fẹ̀sìn ṣeré ń kan lọ́wọ́ ń transfer nínú Quran ọlọ́ni kúlẹ̀ abillahi wà ayatihi wà rasulihi kuntum tastahzi'un àfábìrú kàfárí tó ń bá dà yìí mà níkàn ọlọ́ni pé ọlọ́run gẹ̀gẹ̀rẹ̀ fi ṣe yẹyẹ àbáwọn àmì ọlọ́run àbáwọn àyà Quran fi ṣe yẹyẹ ó ní ìyẹn gbọ́dọ̀ ní wọ́n ẹ̀rí àwọn àfọ́ ìyẹn gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ gbọ́ yóò máa wá fi ọ̀rọ̀ yóò máa fọ ọlọ́run àbí aya ọlọ́run ṣe yẹ̀yẹ́ wà rọ̀ súlì yìí àbí ànábì ọlọ́run lẹ́bí ṣe yẹ̀yẹ́ ọlọ́run ní lẹ́bí kọ́ńtọ́ńtẹ̀ ṣáàjú wọn lẹ́bí dọ̀wọ́ ẹ̀kẹ́ lẹ́bí ṣàwẹ́wà à láàtà àbábíru ẹ̀ lẹ́sù ẹ mọ̀ wá wíjàre kọ́dí kàfárí tán bàdà ìmọ̀ni ọlọ́run lẹ́bí ti tètè nínú ilé kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti ní mẹ́ni jẹ́mọ́ ta bá lọ wò ó gbogbo tó bá ní ṣe pẹ̀lú ká máa fi ẹ̀sìn ṣeré ká máa fi tawẹ́wàá ká máa mú àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ká máa fi wọ́n rẹ́rìn ká máa fi wọ́n gbẹ́fẹ̀ ká máa dójú tì wọ́n torí ẹ̀sìn yóò bá fúlàmù wa jẹ́ ẹlẹ́keje ẹlẹ́keje àṣíhìrù àṣàṣì ìdán mímọ̀ ṣòògùn káàkiri eléyìí ni wọ́n láwọn àfáàfà láàrin ara wọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kò lásọ̀tún ọ̀rọ̀ sọ́márì ni wípé àwọn àfáà ní ó póríṣiríṣi ó ń bẹ nínú àwọn adán èyí tọ́já sí wípé yóò sọ̀yàn bíi kéne kèfèrí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ó dẹ̀ ń bẹ nínú ẹ̀ tó já sí pé èèyàn lè má di kèfèrí tán yọ kẹ̀dá sí pé ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n gbogbo dán ẹ máa wò ó gbogbo àtàtì tó bá ti mú wípé à ń àtàṣì nǹkan mìíràn lọ́wọ́ ẹ̀ ńlá ìjànú ẹ̀ ń lo jẹ́ ẹ tún láwọn kan tẹ́ lọ wárí fún lórí àbúrú kan lórí oògùn tẹ́ ẹ fẹ́ ṣe lórí àtàkì tẹ́ ẹ fẹ́ ṣe èyí ní Islam ṣùgbọ́n àwọn èyí tí ọba tó bẹ̀ gbọ́yà ń tọ́kẹ̀ ṣe ni pé wọ́n bá wá láǹgbá wọ́n bá lẹ́sí wọn àpọ̀pọ̀ kankan ṣùgbọ́n yẹn ọ̀yọ́ kò ní islam tó bá tilẹ̀ di pé ọ̀n pọ̀ pọ̀ sí wọ́n ti pè nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀ kò ní islam ti pé o ti rán ìdáná sí yàn ọ̀ ń ṣàfihàn lára rẹ̀ ọ̀ ń ràn nǹkan burúkú sí kódà ọ̀ ń bẹ nínú àwọn àfàsí yẹn ya wèrè ó lè kú lamẹ́ríkà tí ó nàìjíríà tí nàìjíríà lọ́jọ́ pẹ́ wù ti lè burú àfa àlejò tó rẹlẹ̀ jù ní pé kìsì ní ìwé bẹ́ẹ̀ tẹ́ ẹ wá rí àwa tí a jẹ́ mùsùlùmí ara wa tẹ́ ẹ rí lónìí ẹ ra àwọn àfa àkàtọ́rọ́ ẹ̀sìn òye wọ́n mọ̀ lọ́lọ́run káájò ọlọ́run káájò irú wo lọ́lọ́run ọkọ ìjàmọ́ ẹ̀jẹ̀ sáré sàlàyé bíbí tẹ́ ẹ rí alákọ̀ọ́kọ́ àwọn nǹkan kan bẹ ìsìláàmù oní jọba ẹ̀la ìdí dáadáa mọ̀ ń tajà ọjà mi ọ̀tà ìnídìí oògùn tajà àdúrà tajà ni mo ní ìdí. èyí ẹ ṣàìsàn àìsàn ní sẹ̀rí àyọ̀ǹda bá a lè sògùn sí inú máa ń wọ́n obìnrin ní ẹ̀dà àwọn oògùn súnà ń bẹ́ẹ̀ èyí tó lọ abájú sàúdà èyí tó lọ ní èyí tó lọ abájú rọṣà èyí tó lọ hilba àtàwọn nǹkan mìíràn èyí tó lọ àwọn nǹkan yorùbá tó lọ ewé àjẹ ọba ni èyí tó lọ èpo yáàni èyí tó lọ èpo mángòrò èyí tó lọ dóńgbóláwò gbogbo àwọn ewé yorùbá wa kèé fẹ́ wọ̀ tí wọn ọba ti pọkàn sí tí wọn àpé orúkọ nǹkan mìíràn lẹ́yìn ọlọ bóyá wọ́n jó lẹ́yìn ọmọ àfisàgbọ́n kèé sàrámù bóyá wọn tó jẹ́ bàbá alábomu tó mọ̀ nípa àgbo wọn ní obìnrin báyìí tó bá di pé inú rẹ̀ ń gbóná amúnótutù ni ẹ̀sìn àgbo báyìí fún tó bá mú pẹ̀lú àṣọ ọlọ́run oyún òdù kìí ṣe ṣíríkù. ọ̀gbọ́n ni yé tí ọba ti di pé wọ́n ń pọ̀pọ̀ kò sí pé ẹ lọ wẹ́jẹ̀ ẹ̀yẹlé ẹ lọ wá ìtọ̀ màálù ẹ lọ wá ẹ̀jẹ̀ aláǹgbá tí ò sí pé ṣíríkù ń bẹ̀ gbogbo àwọn tọ́jọ méwé tọ́jọ mégbò kìí ṣe pọ́lọ̀ ń da lásán gbogbo àwọn paracetamol kàkà tó ń lo ewé egbò náà ni gbogbo àwọn abátú sàwọ́dá abátú rọ̀ṣáàdì ilbà ewé egbò ní islam ọ̀tako ká lóru àwọn nǹkan yẹn tí ọba ti lẹ́bọ̀ nínú tí ó sí pàǹpọ̀ bọ̀ sí kò sí pé atúngbè lọ ní òòsà kò sí pé ẹkọ́ gbè láǹdì ìsàngó kan ń bẹ̀ gbogbo tó bá jọmọ́ pé alo ewé alo egbò bọ́yá àmú bọ́yá afúnlágbo bọ́yá sẹ́ni àgbọ̀mọ ni gbogbo orí eléyìí kì í sàrámù kódà wọn bẹ nínú ẹ̀ tọ́jọ́ pé wọ́n kẹ̀ ní kàn sí lọ́bẹ̀ fóbìnrin lẹ́yìn pé wọ́n sì gbẹ́yà wọn bàtà wọn fi epo sí ìlú èsì ṣírífù tọ́ba ti á ń di bá ṣe máa ń ṣe àṣeyẹ ìṣàlá tó ti di kó ti ń di àwọn wọ́n ń po kíní kan sí wọ́n fi fún májẹ̀ ọ̀kan sí ẹ lọ wá ìtọ̀ kíní kan sí ẹ lọ wá kíní kan sí ẹ ẹ ka burúkú kaba ìdí ògbélé yòó ti ń jẹ bọ́ jẹmọ́ ṣe tá à ń sọ yàrá òye sọ wá rí sọ́jọ́ wọn ké ẹran ilé kíní kan àdúrà ní ní ìjọ máa ń bẹ̀ àyèsó oògùn sílùú àwọn nǹkan yẹn irú àjò tọ́lọ̀ ọ̀kọ̀ lásọ gbogbo àjò kan máa lọ tójú bọ́lé kí gbogbo ajo ọkọ ọmọ àfàtì ìyàn kí ọlọ́run gbogbo ajo ọkọ ọmọ àti babalawo àwọn àfẹ́yẹlé sùn wọ́n máa bọ́ ọ̀sùn ọkọ̀ rẹ̀ sì bẹ́ẹ̀lé gbogbo àwọn ajo ojú tó ń ṣe tọ́já sí pé wọn náà wà wọnú ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ èmèrè gbogbo ajo ojú tí ò ní gbogbo àwọn tí sọ́tìyé táwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ máa gbọ́ mi ọ̀sẹ̀ àbùwẹ̀rẹ́ àwọn ewé kan wá bẹ ó sẹ́kù kòkòrò wọ́n wá gún ewé yẹn mọ́sẹ̀ àbùwẹ̀ pé ẹ máa fi wé ọmọ ọ̀sẹ̀ kòkòrò ní òṣìṣẹ́ kù bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ àwọn ewé kan bẹ tó jẹ́ pé ọlọ́run lọ́dà tẹ́ ẹ bá gbọmọ ọ̀sẹ̀ ọmọ tó fẹ́ wù yín tára rẹ̀ ó fi máa gbóná ẹ máa bọ́sẹ̀ yí ìwẹ̀ kò ní jẹ́ kára rẹ̀ gbóná kì í ṣe ṣíríkù tó ti yé tọ́lá bí adìyẹ ẹ ọ̀sẹ̀ àbọ̀kẹ́ kárí àwọn ọlọ́ọ̀sà àbọ̀ bí wọ́n pẹ́ Saudi Arabia àbọ̀kẹ́ wà bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá sábọ̀kẹ́ wà bẹ́ẹ̀ sábọ̀kẹ́ wà lẹ́kọ̀ọ́ kí lábùrọ̀ máa àtàkì ọ̀sẹ̀ máa wọn fámìlì kan ẹlẹ́bọ̀ labọ̀kẹ́ kí lọ́kàn wọ́n pọ̀ ọ̀sẹ̀ àbọ̀kẹ́ èmi ò ọ̀sẹ̀ natural à ń sọ kò nídìí kan ọ̀sẹ̀ àbọ̀kẹ́ ọ̀sẹ̀ àbọ̀sálẹ̀ ọ̀sẹ̀ òkè Ìbàdàn ọ̀sẹ̀ Ọ̀ṣun Òṣogbo ẹ̀bọ̀n gbogbo ládàradé eléyìí ìwọ làbùrọ̀ máa àtàkì nǹkan tá à ń sọ ní general medicine kéèyàn ó mú ọṣẹ àbú ẹ̀ àbọ̀ṣẹ lọ́ọ̀sì ewé kan bẹ ó kọ tán gbèrè tán bá gún ewé wọn ọṣẹ wọn ó ti fẹ́ kárọ̀ ọmọ gbóná láì fọkọ̀ kankan sí ìsìláàmù ọ̀tà kù ọlọ́dà àwọn ewé kan bẹ́ẹ̀ ọ̀ ń bẹ́nu àwọn ewé kéèyàn bá jẹ ọ̀jọ̀ lọ́wọ́ ìjọ náà torí lọ́wọ́ ewé yẹn fún ọ fọ ọmọ inú náà làwọn ewé tá à ń lò fún prophetic medicine ewé mangoro ní tó wúlò fún ewé akíntọ́lá ó ní tó wúlò fún ìwò ní dóngóyárò ó ní tó wúlò fún tọ́ ti mẹ́bọ máa tọ́ ọ̀pọ̀ pọ̀ sí tọ́ ọ̀sẹ̀ máa ń gbé lọ ní òkà kan tọ́ jẹ́ pé wọ́n lò naturally ní tòsí tó burú lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ ò ní oògùn àdúrà ló ní só ti yé gbogbo wa máa ń dààmú káàkiri ká ọlọ́run ẹlẹ́kẹjọ mọ̀gọ́ àrọ́tìlì mùsùlùmí àbá aníkẹ́yìn máa kún àwọn ẹlẹ́bọ lọ́wọ́ lórí mùsùlùmí tó ti yé mùsùlùmí àti ẹlẹ́bọ ní kíláàsì ìwọ lọ sọ láì rẹ́pọ̀ sáwọn ẹlẹ́bọ ẹ pa mùsùlùmí yẹn ẹ pa wọn ọmọ ìdílé oṣù náà lọ́kàn ẹ pa wọn dànù ìwọ ló ń kún wọn lọ́wọ́ owó tó lè ná sí mọ́sálásí òun ló gbé kalẹ̀ tó ti yé máa rò ní ọdún tí mọ́sálá ẹ̀ka lọ fáwọn olóṣèlú ọmọ ìyá kan náà ni wọ́n tó ọmọ bẹ́ẹ̀ nìsín ọ̀n bẹ nínú àwọn christian transfusion ọ̀rọ̀mọ̀dọ́ lecture kèé ṣe fẹ́ fọ́ṣọ̀ rẹ̀ nítorí ọlọ́ ẹ̀tọ́ mẹ́jẹ gómìnà wà nù wọn àwa àti program wà lẹ́kọ̀ọ́ ní ọba kúrò náà rẹ̀ là ń wá ń wọ́n wọ́n ṣe wọn wa ṣùgbọ́n wọ́n wá bí wọ́n ṣe èyí ò lè fẹ́ yíwọ̀n táwa jẹ́ àwa nílà aká yìí kódà tẹ́ ẹ bá padà wọlé tọ́lọ́ ọba lẹ́jẹ̀ gómìnà abẹ́jẹ̀ kankan àwa máa pè é náà fún yín. nu mùsùlùmí nu wọn náà ọ̀nà tù nu wọn tí ó wa kó donate owó tọ́pọ̀ jù abẹ́ ti ni gbogbo àwọn sàlàjẹ́ àdínì gbogbo àwọn ààrẹ àdínì àwọn àdínì àwọn aná donate láìbí owó bàbá wa ní máa dùn ọlọ́ọ̀bá nìkan ọ̀run kẹwọn nígbà àbúwà lé ike ara nígbà bá wọn tẹ̀ sí i rẹ̀ ẹ̀dọ́ báwọn olówó ò lé náwó síta ọlọ́run ọ̀nà tí wọ́n gbà rówó wọn ọ̀nà èṣù bá sì náwó ọmọ ń kò sì fún wọn lè bẹ̀ ẹ̀ fún wọn kánà ẹwà eré àbọ̀ torí báwọn nífi ọlọ́ọ̀ lóde ẹ̀fẹ́ gba tẹ́ǹtì ọya èmi ò lè tẹ́ǹtì tó sunday ti bọ̀ ẹ̀fẹ́ gbàgbà èmi gbé ẹ̀fẹ́ fè sọ́ọ̀rù èmi gbé nígbà bàbá nífi ọlọ́ọ̀ ẹ̀fẹ́ lè ti olówó kan o wọn ò lè náwó wọn sí tọlọ́hún tọrọ ní èsù wọn gbà lówó so ti nǹkan fi náwó ni pé ẹ̀yà fọ́ọ̀mù ọlọ́sọ̀gbọ Muslim youth Forum kẹ́yìn náà wá sẹ́láàlì kan kẹ́ wá lọ bàtà náà pé á dìbò fún yín o sẹ́ẹ̀rí báwa náà ní mẹ́mbà kẹ́ tó two hundred ẹ̀ẹ́dì ẹ̀rọ owó gbà wọn ò fún yín lówó torí pé ẹ jẹ́ Muslim League o torí pé ẹ dìbò ó di ẹ̀rìn ìsìn alimoyim a ń gbogbo owó tó ní adísìkí tó ní oníṣẹ́ ọ̀kan tọ́lítì tó ní obìnrin ra kẹsẹ̀ ní lórí mùsùlùmí ni ìsìláàmù rẹ̀ bàjẹ́ ọlọ́ni máa ń yàtọ̀ wá ńlá omi fà iná mí ni o iná lọ àlàyé òun náà ọlọ́ni ẹ̀tọ́ mi lè lọ́ máa wọn kẹsẹ̀ òun náà ti dára wọn nítorí àsìkò tọ́jọ́ tìlọ àwọn ọ̀rọ̀ pọ̀ bí tọ́ yẹ kí n máa kà ṣùgbọ́n ní ìka torí ká lè bá ń dọ̀. àfáà ní mọ̀ ní ìtakọ́dà anna bá bọ̀ náà yàtá òwúlẹ̀ kúrò à ń ṣẹ̀rí àti Muhammad sallallahu alaihi wasallam wà káàkiri. jọba ẹgbẹ́ lè dáadáa irú ẹ̀ làwọn àbá kan ti ń ta àwọn àbúta Israẹli ti ń tẹ̀lé wọn kí. ẹ ń béèrè lọ́rùn pé àwọn èèyàn kan bẹ níbi tí wọ́n wá sin lọ́ọ̀ àwọn lè mọ̀ lọ́ọ̀ mọ́ àwọn lè mọ̀ Islam mọ́ àbáwọn lè má tẹ̀lé ṣẹ̀rí àmọ́ àbá ló tọ̀ nǹkan di kèfè. má rò pé a ah, ibi táwọn ti bọ́ lọ́ndé báyìí táwọn ọba tiẹ̀ kírun mọ́ ọlọ́run ti yọ gbà wọ́n lẹ́rú táwọn bá yọjá àbùjù lẹ̀ báyìí kí wọn ò lè mọ́ àà ah, ah, wọ́n lè má tẹ̀lé ṣẹ̀rí àmọ́ àwọn lè máa bóbe náà àwọn lè máa mutí àwọn lè lọ máa sọ̀rọ̀ ẹ̀ǹdẹ̀ ilé rò bẹ́ẹ̀ torí bọ́lọ̀ ti ní máa ń yẹ́ bùtà kí gọ́rọ̀ ìsìláàmì di iná ẹ̀ǹbá wà sọ́dọ̀ sí islam fàlà ń yókù bàlà nínú òun ní ìbàlọ́wẹ̀ wọ́n wà sí láàkẹ́rẹ́ àti nílẹ̀ káàkiri nínú àwọn tí ó ṣòfò. kùrán chapter fifteen verse nineteen lọ́rọ́ pé wọ́n á dúdú rọ̀ bákà àtàyà àti yàkàlẹ̀ yẹkin ẹ̀sìn ọlọ́run fẹ́ẹ́ ti ni. kò sí kódà téèyàn million years láyé ọmọ tẹ̀lé tọ́lọ́run náà ni irú ẹ̀ làwọn kan ti wá ń ta àwọn ọmọlẹ́yìn rẹ̀ sí tọ́ba tiwa sọ́là náà bá wá dáa rẹ̀ ojú rẹ̀ ó wọ́n máa ń fi àdìsí pẹ̀lú sí tú ìtumọ̀ kó dùn lódodo ọlọ́run o ọwọ́ ọlọ́run máa lọ ẹwà máa bá àyè ìjọ ẹwà máa o tọwọ́ rẹ bá dọwọ́ ọlọ́run òní máa mú nǹkan sí nǹkan ẹsẹ̀ rẹ ọ̀dẹ̀ sí ọlọ́run máa lọ bí máa lọ wó bọ́ọ̀lù káàkiri

àlè ìrọ́bù àndí ní láàyè láàyè àtà àlámùwú wà láàyè àmọ́lù jamaa jama àbá àlè gan ni pé kéèyàn ó nwoke wá lòun òsè ìsìláàmù má ó ń tọ́lọ̀ làwa ń bẹ̀ ó gún rí kú tọ́lọ̀ àbá ló tún wá tún sọ́nà méjì olóhùn di kékeré kò ní sọ lẹ́nu fẹ́ wà ìsìláàmù kò ní kọ́mọ̀ ìsìláàmù kò ní fi kò ní kírun ó lè máa ń kò ní practice Islam kankan gbogbo àwọn ọmọ rẹ̀ sùkú kírísítẹ́nì ló kó wọn lọ ó ní kò sí standard ní sùkú fún ọdún gbogbo ilé ẹ̀rọ adìlé ìdìbò yìí ayé ẹjọ́ ni pé kò sí standard ní sùkú mùsùlùmí lọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́ fún wa nígbàtẹ̀ ìsùkú tàbí tó lé tí wọ́n tàbí àpàtà àmúndẹ tọ́jẹ́ muslim school tí wọ́n bá máa wàmọ̀ a sọ fún gbówó rẹ̀ bá ti tó lè tọ́jẹ́ tó ìtọ́jẹ́ tó wọn lè ìtọ́jẹ́ wọn kó lè tó ìwọ́n jẹ́mọ́ ìsọ́yé ara abẹ́yàn ó borí kò ní Islam ní pé ọ̀dá sí kankan anything Islamic ọ̀fẹ́ gbọ́ ó lè mọ̀ wà mọ́sálásí gan kódà tẹ́bálẹ̀ lọ ní irú àwọn olóhùn ti sọ̀pọ̀ ìlú ló sáǹpẹ̀ yẹn gan wọ́n ti sọ̀pọ̀ wà fún un tó wá jẹ́ páwọn oní Chelsea ní ọ̀hán ọ̀dẹ́ olómìnà eléyìí wà òkè tó jẹ́ páwọn area boys náà ń pe protest ní eléyìí wà pé fáwọn kọrin arò ìgbọ́n tó bá ti gbọ́ràn báyìí mùsùlùmí náà ló gbé tó fi yé gbogbo ẹni tí ọba ti kọ́ ìsìláàmù kò practice ìsìláàmù ẹ̀sìn rẹ̀ bàjẹ́ nìyẹn pàápàá jùlọ ó ti ẹ̀wà gúnrí pátápátá lọ́ba kú nínú islam abẹ́lọ́ ọlọ́mọdé àkómọ subhanaka allahumma bihamdiki ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin والحمد لله رب العالمين السلام